káàkiri gbogbo àgbáyé wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya tí wọ́n ń ṣe màsíù tá ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọṣọ wa kámẹ́dì kẹfẹ́ ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas tó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kúrò ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́ ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas tó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. mo kí gbogbo ẹ̀yin ọmọ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní òní yìí ọjọ́ òní ni yọmọ sábà déètì òní ní ọjọ́ kẹta oṣù keje oṣù Rajab ọdún fourteen forty three insha allah àkọlé ìjókòó wa gẹ́gẹ́ bí a ṣe fi gẹ́gẹ́ bí ó ṣe yé wa òun náà ni súfì ni tẹ̀bùlíìgì súfì ni tẹ̀bùlíìgì apá kẹrin ní ìjókòó tí a ṣe ní ìjẹta. tá a ṣe apá kẹta mo sì kéde síta pé ẹni tó bá ní ohun tí ó fẹ́ bá mi sọ lórí ọ̀rọ̀ jẹ̀máàtù tẹ̀blíìgì bóyá fẹ́ béèrè béèrè bóyá fẹ́ pè mí sí àkíyèsí bóyá fẹ́ mú àmọ̀ràn wá mo sọ. So, níjókòó yẹn wípé màá tẹ́tí gbọ́ ohun tá a bá wí ẹni tí ọ̀rọ̀ ẹ̀ bá sì nítumọ̀ màá mú wá sí ìjókòó tí ó ń bọ̀. alhamdulilayi àwọn méjì àwọn méjì ọkùnrin kan obìnrin kan wọ́n fi ohùn ránṣẹ́ sí mi wọ́n sẹ́ndì voice note àtànránṣẹ́ àtànránṣẹ́ àtànránṣẹ́ ohùn wọ́n fi ránṣẹ́ sí mi wọ́n tẹ ohùn wọn ránṣẹ́ sí mi. ẹni àkọ́kọ́ òun mú àmọ̀ràn wá ẹni ìjẹ́ obìnrin obìnrin dáadáa ni kí alọ́ba ní sani ẹ̀sán dáadáa ó mú àmọ̀ràn wá mi ò bá plé ohun rẹ̀ ṣùgbọ́n nítorí kó jẹ́ obìnrin màá bá rọ ohun tí ó mú wá lámọ̀ràn kí a gbọ́ kí a lè mọ̀ wípé ní ti tèmi o. èmi ò ní nǹkan tí mo fẹ́ gbà níbi wàhálà iṣẹ́ wọ̀nyí bí kò ṣe pé mò ń ṣe nítorí ti Allah lẹ́yìn náà mò ń ṣe ní ìbámu sí ìlànà Islam arábìnrin yìí ó mú àmọ̀ràn wá wípé àwọn nǹkan tí ń lọ lágbàáyé lónìí láàrin àwa mùsùlùmí ó ń jẹ́ ìbànújẹ́ fún àwọn èèyàn kan gẹ́gẹ́ bí òun igun eléyìí ó ń tako igun eléyìí igun eléyìí ó ń tako igun eléyìí olókùn àwa mùsùlùmí táwọn mójútó dípò kí a mójútó àwọn ọmọ wa ó ní ẹwù ní ìsìn ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹni yẹn ṣe ara nàìjíríà bóyá ara Togo plus two two eight or whatever ní nọ́mbà ẹni yẹn ó ní ẹ̀wò nísìn ó ní Nàìjíríà ó ní wọ́n ní àwọn teenagers àwọn ọmọ tí ò tí ì kọjá ogún ọdún lọ́jọ́ orí àwọn mẹ́ta wọ́n ní wọ́n pa ọmọbìnrin kan ní ìlú abẹ́òkúta or whatever wọ́n gé orí rẹ̀ láti fi ṣe oògùn owó ó ní ọ̀kan ó ń jẹ́ orúkọ mùsùlùmí ẹni tí wọ́n pa náà mùsùlùmá orúkọ mùsùlùmí ló ń jẹ́ àwọn tí wọ́n pààyàn náà àwọn náà ń jẹ́ orúkọ mùsùlùmí ó ní ṣé mo rí pé àwọn èèyàn ọmọ mójútó àwọn ọmọ ó ní àṣe wá máa ṣe wáàsí tí ó máa dálé bí mùsùlùmí ṣe máa tọ́jú ọmọ rẹ̀ tí ò fi ní ya ìyàkuyà. ó ní àṣe máa ṣe wáàsí tí yóò máa ṣàǹfààní fún àwọn ọmọ wa. ó ní lẹ́yìn náà ó ní àwọn tó bá ti ẹ̀fẹ́ gba ìsìláàmù gan lásìkò yìí pẹ̀lú bí igun kọ̀ọ̀kan ṣe ń gbógun tira wọn yìí ó ní wọn mọ̀ ní mọbi tí wọ́n yà sí bẹ́ẹ̀ ó ní ẹ dákun ẹ̀yin àfa wa ẹ dákun. ẹ sí ọ̀rọ̀ yìí kókó ọ̀rọ̀ arábìnrin nìyẹn alihamdulilayi mo wẹ́lkọ̀mù ọ̀rọ̀ tí arábìnrin sọ mo wẹ́lkọ̀mù ẹ̀ dáadáa ṣùgbọ́n èmi náà wá ní àlàyé lórí ohun tó sọ yìí alákọ̀ọ́kọ́ ná èmi ò mọ tẹlòmíì o ẹnì yòówù tí ó bá jẹ́ oníwàásí tó jẹ́ akọ́nilẹ́sìn tó jẹ́ akọ́nilẹ́sìn ohun tí ó máa ohun tí ìlànà tí ó máa lò nínú ọ̀rọ̀ rẹ̀. yóò jẹ́ méjì tí méjì yẹn tí ó tún wá dúró sórí nǹkan méjì oníwàásí yóò máa lo ìlànà méjì ìlànà méjì yìí yóò tún wá dúró sórí ìlànà méjì ìlànà méjì tó níwàásí ó máa lò òun ni pé oníwàásí yóò máa ní àwọn àkọlé ọ̀rọ̀ tí ó máa sọ yóò máa ní àwọn àkọlé ọ̀rọ̀ tí ó máa sọ àwọn àkọlé wọ̀nyí ẹni àkọlé ló lè jẹ mọ́ ìlànà kejì oníwàásí yóò tún máa lo ìlànà kí ló ń ṣẹlẹ̀ nínú àwùjọ Yọ máa lo ìlànà kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àwùjọ ìlànà àkọ́kọ́ ìyẹn ní ṣe pẹ̀lú pé kó níwàásí kó ní tírà tí ó máa kà fáwọn èèyàn kó ní tírà tí ó máa kà fáwọn èèyàn. bíi tíra hadith bíi tíra fíkìú yóò máa kà fún àwọn èèyàn tó bá ti ń ka tíra hadith fáwọn èèyàn oríṣiríṣi àkọlé ni wọ́n máa bá pàdé nínú tíra oríṣiríṣi àkọlé èyí tó jẹ mọ́tò bí èyí tó jẹ mọ́tò ọmọ èyí tó jẹ mọ́tò ọkọ èyí tó jẹ mọ́ ti aya èyí tó jẹ mọ́ àdìọ́kàn èyí tó jẹ mọ́ ìjọsìn èyí tó jẹ mọ́ ìwà èyí tó jẹ mọ́ ìdájọ́ wọ́n á ti tò àwọn àkọlé yẹn sínú ẹ̀ wọ́n á ti kọ sínú ẹ̀ bí àpẹẹrẹ ní ní ti tèmi mo máa ń lo ìlànà yẹn nínú ìlànà méjì yẹn a ní tírà tá ń fún àwọn èèyàn tẹ́yìn náà sí mọ̀ à ń ka lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ka síra umudatulẹ̀ àkáàmì lọ́wọ́ ẹni tó bá sì ń bá wa lọ lórí síra umudatulẹ̀ àkáàmì yóò rí toríṣiríṣi tọ́pìkì ló ń jẹyọ ló ń jẹyọ tí àáfàá wa tó ṣe tí àná tó tò lẹ́sẹẹsẹ fún wa ká tó ka síra umudà àti kàwọn tíra míì ó lè jẹ́ pé tíra tèmi náà ṣe jáde lóko ara mi tó máa kó àwọn àkọlé sínú lèmi náà kà sí etí ìgbà àwọn èèyàn lẹ́yìn náà ìlànà kejì pé ìlànà tó bá tún ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìyẹn ló ní ṣe pẹ̀lú eléyìí tí mo ń sọ lọ́wọ́ yìí ẹni tó bá ń bá mi tó ń fọ́lò mi yóò mọ̀ wípé nínú ọ̀rọ̀ mi mo ní bí ogún ọdún sẹ́yìn ni mo ti sọ̀rọ̀ dẹ̀mátù tẹ̀bílíìgì láti fi pè wọ́n sákìyèsí láyé ìgbà késẹ́ẹ̀tì ni mo ṣe ń kásẹ́ẹ̀tì mo tún kọ jáde nínú ìwé mo tún lọ bá wọn ní mọ́ríkàsì wọn àmọ́ kò túrún kò túrún lára wọn nígbà tó tún wá di pé ọ̀rọ̀ tó wá rúgbó wá lórí ẹ̀ látún ní ká tó tú ọ̀rọ̀ yìí sọ lẹ́ẹ̀kan sí ohun tó ń tẹ̀lé lọ́wọ́ nìyẹn so bí oníwàásí ó sì máa ka tírà fáwọn èèyàn tó dá sí pé any topic ni ó máa jẹyọ ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni oníwàásí ó máa mẹ́nu bà ohun tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àwùjọ. a ti fìgbà kan a ti ka a ti ṣe wáàsí lórí òbí àtọmọ lórí ọmọ àti òbí ok yálà èyí tó jẹyọ nínú ọ̀rọ̀ ìfẹ́ tàbí èyí tó jẹyọ ní abẹ́ ìbéèrè àtìdáhùn tàbí èyí tó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ sáńgílítì so ìlànà méjèèjì yìí ìlànà ká máa ka tírà ká máa pàdé oríṣiríṣi àkọlé àti ìlànà kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àwùjọ méjèèjì yìí ó wá dúró sórí ìlànà méjì ó gbọ́dọ̀ dúró sórí ìlànà méjì kó tó lè jẹ́wọ́ àti ti Islam ìlànà méjì náà ni ìlànà amúrúbìlì ma'ruf wa nahyu 'anil munkar ìlànà pé kí wáàsí kó máa já sí ìpàṣẹ dáadáa àti ìkọ̀ aburú ìpàṣẹ dáadáa àti kíkọ̀ aburú ní ìbámu sí súra ali imran quran 3 aya 110 Allah subhanahu wa ta'ala sọ pé kuntum khayra umma kuntum خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ẹ jẹ́ ìjọ tó lóore jùlọ ìyẹn ó mà nẹ́bí ìjọ tó lóore ìjọ tó lóore jùlọ lẹ́yìn jẹ́ ẹ̀yin lóore ju àwọn tó ṣáájú yín lọ. ẹ lóore ju àwọn tí wọ́n sọra wọn di yẹ̀wù dínà sọra lọ. kúkúrú ìjásílì náà ìjọ tá a gbé dìde tá a mú jáde fún àwọn ènìyàn ta'muruna bil ma'ruf ẹ̀ ń pàṣẹ ohun rere wa tanhauna 'anil munkar ẹ̀ ń sọ ohun burúkú wa tu'minuna billahi ẹ sì gbàgbọ́ nínú Allah so wáàsí tẹ́nìkan bá lóun ń ṣe yóò ní ìdání yóò ní tọ́pìkì tí ọmọ fíìtì ní every season ní every season okay different topics irú èmi ní ìsìn mo ti wà nínú iṣẹ́ dáwà ó ti lé lógún ọdún ó ti lé ní ogún ọdún alihamdulilayi àìmọye ẹ̀kọ́ láti fáwọn èèyàn ta tún ṣe repetition rẹ̀. re, ta tún tún sọ ta tún pààrà rẹ ohun tó bá sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àwùjọ àátúnyà lọ́ọ̀bẹ̀ ok a àáyà lọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n méjèèjì yìí ohun tó gbọ́dọ̀ jẹ́ àfojúsùn wa náà ni pé a fẹ́ pàṣẹ ohun rere a sì fẹ́ kọ ohun burúkú a fẹ́ pàṣẹ ohun àwa náà sì ara wa wàtúmínú nàbì láì ẹni tí ń ṣe wáàsí náà òun náà gbọ́dọ̀ jẹ́ alùlì ìmánì nítorí pé a rí àwọn different oníwàásí míì àwọn kan bẹ tó dá sí pé wọ́n máa ń júwe èèyàn sí ohun rere ni wọn ò sì ní kọ aburú fún un àwọn kan bẹ wọ́n máa ń kọ aburú nìkan ni wọn è júwe èèyàn síbi rere àwọn kan tó wá ń bẹ tó dá sí wípé ẹnu wọn dùn wọ́n mọ wá àti ṣe ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ fún ara wọn wọ́n gbàgbé orí ara wọn wọ́n gbàgbé orí ara wọn recently ni mo gbọ́ ọ̀rọ̀ kan from reliable source tí èmi ò sì ní dárúkọ ẹni tí wọ́n fẹ̀sùn kàn àtẹni tó gbé ìrò wá bá mi àmẹni tó gbé ìrò wá bá mi tí kọ̀ ni sí mi tí kọ̀ ni ẹni tí mo máa ń gba ọ̀rọ̀ rẹ̀ lódodo nítorí pé mi ò ní ìbá irọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. ó ń sọ fún mi mo tún bí léèrè pé ṣé n tó mi mo sì tún bí léèrè pé n tó sọ nìyí kí ni ọ̀rọ̀ náà ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ di oníwàásí àgbáyé lórí social media tí kìí kírun déédéé ara rẹ̀ tí àwọn aráalé ẹ̀ sọ pé tó bá wù ní máa kí. ìrun tó bá wù ú onímọ̀ kí òkè ẹ̀sùn kanu ẹ̀sùn míì lára rẹ̀ òun tún ni wípé bí bá ń gbógun tẹbọ bí bá ń gbógun tẹbọ àwọn tí wọn ò dá ẹ̀sìn mọ̀ tí wọn ò wulẹ̀ dẹ́sìn mọ̀ rárá ni àwọn ọ̀rẹ́ ààyò rẹ̀ àwọn tí wọn ò jẹ́ sí mọ̀ àwọn ni ọ̀rẹ́ ààyò rẹ̀ ẹ̀sìgbọ́n tí kùránì sọ kúntù kẹ́rà ọmọ tí ó kúrì jáde lè nà táàmù wúnà bì ní màrúfin wọ̀tẹ́ ní haúnà ánìlù múnkà ẹ wá wo tó wá tẹ̀lé wàtú mìnúnà bì láì wàtú mìnúnà bì láì antum antum àmìrúnà bì màrúf wà náà wúnà ánìlù múnkà tó mìnúnà bì láì. ìwọ gan tó ojó níwà sí àgbáyé tó ń pa ayé láṣẹ dáadáa tó ń kọ aburú fún àwọn èèyàn má sọ̀rọ̀ ààrẹ di òwú òwú fìtílà má sọ̀rọ̀ ààrẹ di kí ni òwú fìtílà tó jẹ́ pé ó ń tàn mọ́lẹ̀ sí àyíká ó ń tàn mọ́lẹ̀ àwọn èèyàn ríran òun gangan fúnra ara rẹ̀ sì ń jóná báwọn oníwà àti mi ṣe rí nù ẹnu wọn dùn wọ́n lè pàṣẹ dáadáa fáwọn èèyàn wọ́n lè pa aburú fáwọn èèyàn tí wọ́n lè kókó tí wọ́n lè kókó lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá súnmọ́ wọn dáadáa pẹ́kípẹ́kí ẹ mọ̀ wípé ohun tí wọ́n ń kọ̀ fún ayé níta gbangba àwọn náà kó sínú ẹ̀ nígbà tó bá di pé ẹni tí ń ṣe wáàsí àgbáyé tó bá di pé ìrun tó bá wù ní ń kí tẹ́ pé ìrun tó bá wù ló ń kí ẹ dákun sórí igun ẹ̀sìn ni irun kíkí ni só orígun wa so òun ni ìrun kíkí ni àsọ̀látù nígbà tó bá di pé àpọ̀ oníwà sí àgbáyé ti ń gbógun tẹbọ tóun fún ara rẹ̀ tó gá sí pé àwọn ọ̀rẹ́ re rẹ̀ àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ re. wọn ò wulẹ̀ dẹ́ sí ìmọ̀ rárá ló mú kálá ò sọ pé wàtúwùmí nùún nàbì láì o ò lè máa pàṣẹ dáadáa fáwọn èèyàn kó o sì máa kó aburú fún wọn kí tiẹ̀ sì máa bàjẹ́ nú kí tiẹ̀ ti ta nú ìwọ náà gbọ́dọ̀ jẹ́ wàtúwùmí nùún nàbì láì ìwọ náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú Allah tó ń pèpè sí Allah ó ṣàánú wa Allah ó ṣàánú wa ìwọ oníwà àti tọba lérò pé wọ́n ni mò ń bá wí tọba lérò pé wọ́n ni mò ń bá wí ìwọ náà mò ń bá wí lọ́tún rẹ̀ ṣe lókù tọba lérò pé wọ́n ni mò ń bá wí ìwọ náà ni mò ń bá wí. sọ̀rọ̀ pé ń dákọ rẹ àmẹ́mí rẹ ń sọ bí mo ṣe ń sọ ìwọ ni mò ń bá ẹ̀mí rẹ ń sọ fún ọ bálẹ́lì ìsánú àlánàsì yìí bà sí rọ wọ̀láwó álíkọ́mà àdé rọ̀ ọmọnìyàn rí iná ríra rẹ̀ ìbá àmọ́ mú àwọn àwáwí irọ́ kan fúnra orí iná ríra wọ́n lè kírun déédéé wò ní irú oníwàásù wo ni ọ tí ó gbógun tẹbọ tí ó gbógun ti kúfúrú tí ó gbógun ti bídíà tí ó sì ní àwọn àwọn ẹlẹ́bọ dúdú ní ọ̀rẹ́ ìmùlẹ̀ irú oníwàásù wo ni wọ́n so ìlànà tí ń bẹ́ fún wà sí nìyẹn kì í kàn ṣe pé àwárí tẹ́ ṣe iṣẹ́ tánilẹ̀ láti wá wò wípé ẹ̀já máa báwọn èèyàn sọ̀rọ̀ ká sì máa wo ara wa níran no no no ẹ̀rí pé tí bá ń bá tí bá ń tí máa ń ṣe lẹ́tọ̀ lẹ́tọ̀ mi kankan kò forí kò forí gbá àsìkò òun rí èyí àdádúró ni màá lọ kí irun fọlọ́wọ́n ọba mi ẹnìkan kan ò lè fi ẹ̀sùn kàn mí wípé mo ní ẹlẹ́bọ kan olóògùn kan ní ọ̀rẹ́ kódà bíyàn pè rẹ̀ náà sọ́ra ó lè fẹ̀sùn kàn mí pé èmi àti nàṣọ́ra kan ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá áńgọ̀sì bọ́ sí fífi ìrun ráre àbí kíkí kan dákan sí. Si aláwọ̀ méje rà padà sí aburú gbogbo ẹ̀yin oníwàásù wa pátápátá ẹ má tún ayé ṣe káyé tí yóò wá bàjẹ́ àṣẹ tẹ̀ ń pa fún àwọn èèyàn aburú tẹ̀ ń tọ̀ fún wọn ẹ̀yin náà ni ẹ̀yin náà ni kẹ́ ẹ máa ṣe example ẹ máa ẹni tí ń ṣe rere ẹni tí ń jìnà sáburú ọlọ́run wọ́n ṣe wá ní òwú fìtílà o tó ń jóná tó sì ń tàn mọ́lẹ̀ fún ayé so my dear sister èsì àmọ̀ràn yín nìyẹn o tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ ọmọ sóbì àmọ́ ń sọ ọ́ tọ́rọ̀ bá kan bá ti tọ́jú ọmọ a máa ń sọ ọ́ a ti sọ láìmọye ìgbà eléyìí tọ́kọ́ sókàn là ń sọ lọ́wọ́ yìí ṣé wá rí ní ti tàwọn tó sọ wípé tẹ́ sọ wípé tẹ́ bá rí n táǹṣe yìí pé ṣé Islam ó sì wù wọ́n ìyẹn ṣe pọ́blẹ́mù ìyẹn ṣe pọ́blẹ́mù àṣẹ tọ́lọ́wọ́ bá pa wá ni pé kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah a máa pàṣẹ dáadáa fúnra wa a sì máa kaburú káwọn náà lajú kí wọ́n sí làkàyè wọn lẹ̀ òkè ah, o ẹ̀ẹ́d eh, lágbájá olóò fẹ́ di mùsùlùmí ọwọ́ àwọn òpin ta ni kò ń bá lọ àwọn kan pẹ̀lú àwọn ní súfì àwọn kan pẹ̀lú àwọn lámàdíyà àwọn kan pẹ̀lú àwọn tẹ̀bìlìgì àwọn kan pẹ̀lú àwọn ní àlùsùnà àwọn kan pẹ̀lú àwọn sálátì àwọn kan pẹ̀lú àwọn nígbà àwọn kan pẹ̀lú àwọn láwo ewu la wá máa ń yà sí ní ìgbélé ní ti ọlọ́run wọnú odò wọnú odò wò bí dòwò kó tó kán lù lódodo ìsìláàmù lẹ̀sìn kò rújú ìsìláàmù lẹ̀sìn but problem tí àwa mùsùlùmí ní òun ni wípé ayédèrú ìsìláàmù ó ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ayédèrú ìsìláàmù ó ń bẹ ní ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn wọ̀nyí tá a bá dákẹ́ tá a bá wò wọ́n ràn ewu ní fáwọn tó fẹ́ gba ìsìláàmù wọn á lọ jọ́yìn wọn ewu ló máa jẹ́ fún wọn wọn á jọ́yìn wọn tá má sì ti jọ́yìn wọn àti kúrò ńbẹ̀ yóò di wàhálà ẹgbẹ́ wọn tètè mọ̀ pàǹtakùrà wa báyìí káwọn náà wá jókòó kẹ́ wá sọ́ọ́dì wa ẹ̀sùn wọn la fi ń tan amadíyà ẹ̀sùn pé wọ́n gbé ànábì ẹ̀sùn wọn la fi ń kan àwọn Súfí ẹ̀sìn wípé wọ́n fẹ́ sọ àwọn tí wọ́n di ànábì wọ́n sì ń fi irọ́ tẹ̀sìn. wọ́n fi irọ́ ṣe kí ni wọ́n fi irọ́ ṣe ẹ̀sìn. ṣé bí mo fi àwọn fíìmù kan hàn yín obìnrin tí ń darí ìjọ tó ń ṣe deliverance ìbọn èsèbó ń Súfí ni èyí tó sọ pé wọ́n gbé gbogbo ayé àti ọ̀run léhùn lé ọwọ́ bá tẹ́bọ́ ń súnfí ni ẹ̀yin náà ẹ̀lájú yín náà o ẹ̀lájú tọ́ba lọ fẹ́ ṣe ìsìláàmù má ṣe ìsìláàmù ń súnfí là ń sọ fún ọ má ṣe ìsìláàmù amadíyà ẹ̀sùn tí wọ́n fi ń ka alùsùn náà alùsùn náà làwà ẹ̀sùn tí wọ́n fi ń kàn wá ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni. ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni bí àpẹẹrẹ ní wọ́n lè ní àwárí súnà ó ń jàgídíjàgan ni wá ọjọ́ wo lórí níbi jàgídíjàgan rí i'm one of alusunna i'm a, a speaker láàrin alusunna. ọjọ́ wo lórí wa lórí èmi níbi jàgídíjàgan rí wọ́n tún lè ní àwárí súnà àwa ni Boko Haram ah torí pé ṣèkáwù àbí kí ló kọ rẹ̀ torí pé ó sọ pé sí àá ibùnú tẹ̀míyà kan lòún kà ló fi di ló fi di ló fi di Boko Haram ọjọ́ wo lórí kí àwa tá a tẹ́ ẹ mọ̀ láàpáàlù sùn náà ọjọ́ wo lórí ká ti protest rí ambọ̀sibọ̀sí káwà gbébọn ta ni nínú àwa mùsùlùmí ló gbógun ti peaceful protest ta ni nínú àwa mùsùlùmí ló gbógun ti peaceful demonstration bí ó ṣe àwa alùsùnà ṣé alùsùnà tó wá gbógun ti ṣíṣe protest ẹ bá pè ní peaceful ẹ bá pè ní violent tó gbógun tì alùsùnà ní àlọ gbébọn ní àlọ́mọ́pá àwọn èèyàn ọ̀ọ̀sà ìmọ̀ pé ṣèkárá wà bí kí ni ń kókọ rẹ̀ ọ̀ọ̀sà ìmọ̀ pé òun ti ṣi sí àké ni nípa alùsùn náà. ẹ̀ lè rí èsùn fi kan alùsùn náà pé àkìdá wa rọ̀ǹgù ju kẹ́ ẹ̀ parọ́ wa lọ kẹ́ sọ pé alùsùn náà ní yìí náà mélòó lẹ fi ń yìí ṣe náà demonstration. ọmọ rẹ̀ àdùsúnà tí ọmọ sọ yí pé bídíà ẹ̀mọ́se bídíà ẹ̀mọ́se ìntí mú kálùsúnà kó máa sọ ọ̀rọ̀ ègéǹsì àwọn kan tó ń pẹ̀lú àwọn mùsùlùmí nìyẹn nígbà tí wọ́n bá láwọn ń ṣe bídíà èyí tí mo tún sọ lọ́wọ́ yìí nípa jẹ̀máàtù tẹ̀bìlìgì ṣe bí à ń kọ bídíà fún wọn ni à ń kọ bídíà fún wọn ni tàbá wá dákẹ́ tàbá wá dákẹ́ nǹkan bá fi nǹkan mọ̀ bàjẹ́ sí ni eléyìí ni ṣé ẹ̀yin ni ẹ dáa jù ṣé ẹ̀yin ni ẹ dáa jù nínú gbogbo tí mo ti ń sọ́nà ìlú ìkù ṣé mo sọ fún ọ pé àwa la dáa jù ṣé mo sọ fún ọ bẹ́ẹ̀ àwọn tó dáa jù mí lọ́pọ̀ ọ̀ àwọn tó dáa ju èmi lọ wọ́n pọ̀ ọ̀ṣù àbàdà tí mò ń ka wọn ọlọ́run ló mò ń ka wọn ṣùgbọ́n mò ń gbìyànjú kí n dáa kó bá kí tóun tí màá ṣe ó wà níbàámu sí súnà ànábì ó parí ọlọ́run wá mọ ráǹkì mi ọlọ́run ló mọ ipò tí mo wà níwájú rẹ̀ so mò ń gbìyànjú kémi náà ó dáa mi o ò lè rí àlùsùn nàkan kó sọ pé òun ò ń dáa ju ẹ mọ̀ sì torí wípé à ń pè ń sàkíyèsí pé kẹ́ ẹ fún bíi bídíà kẹ́ ẹ wá sọ wípé so ẹ̀yin àlùsúnà ẹ̀yin lẹ wá dáa jù no no àdáa àlà dáa jù tó ti gbọ́ àwa àlùsúnà dáa ṣùgbọ́n àsọ pé àwa la dáa jù ọlọ́run ló mẹni tó dáa jù láàrin àwa àlùsúnà tí wọ́n wá wá ẹni tó dáa wọn ò lè wọ rárá síbi súbí ṣe tó fẹ́ gbọ́nu wọn ò lè wá rárá síbi súfí o ò rí ènìyàn kan kó dáa nínú súfí àti tí ó bá dáa síbi ìwà kò lè dáa síbi ẹ̀sùn sálẹ̀bì mú wá ó lè dáa síbi ìwà kó jọmọlúàbí sọ ti gbọ́ ó lè jọmọlúàbí ṣùgbọ́n kò ní í dáa lórí àkídà and àkídà is the fundamental issue onísúfí ò ní í dáa lórí àkídà. àwa lùsúnà àwa a lórí àkídà lọ gbọ́ tí mo ṣe pé ta ni àwọn olódodo mo fi ṣe kútúbà ni ta ni àwọn olódodo o ò lè bá òdodo ẹ̀sìn lọ́dọ̀ o ò lè bá òdodo ẹ̀sìn lọ́dọ̀ àmàdíyà gbogbo tó bá ti jẹ́ fúrúkọ̀ ọ̀dọ́ ńlá àwọn igun tó ti sọnù ò lè bá òdodo ẹ̀sìn lọ́dọ̀ wọn ṣùgbọ́n ò lè bá ìwọ ọmọlúàbí lọ́dọ̀ wọn kò yẹ yín ni ẹni tí ò gbàgbọ́ ní ọlọ́run gan máa jọ́ ẹ̀yin wa òyìnbó òyìnbó tí ò gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ ó sì dá léèyàn ó dá léèyàn ó ṣe é bá ọ̀làwọ́ gbogbo pé èèyàn wá dá léèyàn àárín èèyàn ló mọ tó ní súfí bá dá léèyàn àárín èèyàn ló mọ sọ orí èyí tó ju dídá léèyàn lọ òun ni dídá sí àlọ́ọ̀ dídá sí ànábì Muhammad sallallahu alaihi wasallam dídá sí àlọ́ dídá sí àlọ́ ní kí àkìdá rẹ sínú àlọ́ kó dáa kó lálàáfíà dídá sí ànẹ́bí muhammadu sallallahu alaihi òun ni wípé kí àkìdá rẹ sànẹ́bí muhammadu kó dáa kó sì tó fẹ́ kó gbàgbọ́ kó o sì fi ìjọsìn rẹ kó fi wò ó tọba ti wá dáa báwọn mọ́wàá jẹ́ láàrin àwọn èèyàn ọjọ́ wo làwọn èèyàn fẹjọ́ mi sùn wọ́n pé mo gbàyàwó àwọn ọjọ́ wo ni wọ́n fẹjọ́ mi sùn wọ́n pé mo jà wọ́n lówó ọjọ́ wo ni wọ́n fẹjọ́ mi sùn wọ́n pé mo bà wọ́n lórúkọ jẹ́ ọjọ́ wo ni wọ́n fẹjọ́ mi sùn wípé mo wọn. ti pé da nínú tí ibi tó kù sí níbi ìwà máa gbìyànjú àti dáńtẹ̀ náà á mú ibi tí ẹ a mú ọ̀rọ̀ láti bí àkídà a bọ̀ sórí ìbádà a wà bọ́ sórí muamala muamala ló láti kò yẹ yín ni ẹjẹ́ ó yẹ yín náà ṣe rí ìtawá ṣe láyé ohun táwá ṣe láyé ìpele mẹ́ta ni ìpele àkọ́kọ́ nípìnlẹ̀ òun ni àkídà ìpele kejì ní ìbádà ìpele kẹta ni muamala alùsùnà wọ́n dá ní àkídà alùsúnà wọ́n dá ní ìbádà ibi tó ti lè fẹ́ rí àléébù alùsúnà kò tayọ ibi tí ẹnì kọ̀ọ̀kan nínú wa tó bá ti ní ìwà tí ò dá lọ́wọ́ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pé eh, gbà pẹ̀lú àwọn olódodo jìnnà sí àwọn òkùrọ̀ tọ́pìkì tó wá tẹ̀lé oní ta ni àwọn olódodo lọ gbọ́ ọ wọ́n tó bá fẹ́ gbọ́ mi mọ́jọ̀ kankan lẹ̀ ní ọ̀rọ̀ tí mò ń sọ ọ́ àgẹ́tì ti ń jẹ́ Islam táǹtì àwọn èèyàn sí. Si eléyìí ni you better to Allah but no better to woman is nothing who is woman nínú ọlọ́run àti ẹ̀dá ta ló ga jù ẹ̀yìn gbọ́rọ̀ yé nínú ọlọ́run àti ẹ̀dá ta ló ga jù ta ni ó gbà wàhálẹ̀ lọ́jọ́ àlèkìyàmá èèyàn ni àbọ́lọ́run èèyàn so ẹ̀ẹ̀fẹ́ dá sọ́lọ́run ṣùgbọ́n ẹ̀fẹ́ dá séèyàn tó o bá dá séèyàn tó o dá sọ́lọ́run tó o bá kú sórí ẹ̀ ó wọ̀ náà ni o bá dá séèyàn tó o ń wùwà bíi màláíkà sí àwọn èèyàn àmọ́ táàrin ìwà àtọ́lọ́run ò tò iná lòun lọ tó o bá kú sórí ibi tó o bá kù ọlọ́run ó sì forí ẹ̀jẹ̀ tó bá fẹ́ yóò sì forí ẹ̀jẹ̀ tó bá fẹ́ ẹ̀ mọ̀yàtọ̀ láàrin àkídà ìbáàdà muhammadu la ilaha illallahu muhammadu rasulullah àdánwò ni o tẹ́ ẹ̀ bá ti mọ̀yàtọ̀ láàrin àlẹ́ àkídà tó ta pè ní àlè yìí mọ́nì wàlẹ̀ ìbáadá ìjọsìn wàlẹ̀ muamala ìṣe ọmọnìyàn ìwàsí ọmọnìyàn tẹ́ ẹ̀ bá mọ̀ yàtọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta wàlẹ̀ ẹ̀ ti ní problem tẹ́ ẹ̀ bá mọ̀ yàtọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta èyí tẹ́ ẹ̀ mọ̀ rẹ̀ ẹ̀ ti ẹgbàá problem. ọ̀tọ̀ ní tá a fẹ́ sọ lóde ọ̀tọ̀ ní tẹ́ ń darí mi lọ sí báyìí ẹgbẹ́ sáré yẹn fún yín à ń sọ lọ́jọ́ míì a ti sọ́rí a tó tún sọ tèèyẹ yín nìyẹn àdúrà wa sì ní pé kọ́lọ́ ń jẹ́ oyé yín kọ́dà èmi àti pọ́sì tí mò ń bá sọ̀rọ̀ yìí aburú wo ni mo ṣe sí ọ sí táìpẹ̀ bọ́tà kò mẹ́rí ẹ̀ bọ́tà aburú wo ni mo ṣe sí ọ rí látọ̀gọ́ tó o ti mọ̀ mí táìpù aburú tèmi ṣe sí orí èdèjọ́ kan nu alùsùn náà wá táìpù aburú kan tèmi ṣe sí orí. táìpù rẹ o kọ́ fayetaye o gbọ́ aburú wo lèmi ṣe sí orí bóyá mo gbowó ẹ lọ́dọ̀ àìtọ́ ni o bóyá mo lọ jìbìtì ni o bóyá mo jọ́ níyà ní ọ̀nà àìtọ́ ni o bóyá mo borúkọ rẹ jẹ́ ni o káàpù ẹ̀ síta. so orí tàwọn yòókù tó ní kí n máa sọ òun kò sí sókè ní pẹ̀lú àwọn yòókù <laughs> ẹ má gbàgbé ni kò sí sókè ní pẹ̀lú àwọn yòókù ju wípé kí n pè wọ́n síbi dáadáa kí n sì pa burúkú wọn ọgbọ́n tí kúrò àwọn sọ fún ànábì ni lásà àléhìn bí mo sọ ìsírì lásà àléhìn bí sọ ìsírì ọlọ́run ò yan ànẹ́bì gan gẹ́gẹ́ bí polisi fáwọn èèyàn orí ara rẹ ni kó o sọ èmi ń sọ orí ara mi mo sì tún ń pè ní síbi kẹ́ ẹ sọ orí ara yín. now àkìídà nìpìlẹ̀ ànẹ́bì fi odidi ọdún mẹ́tàlá ó fi pèpè sínú àkìídà kẹ́ ẹ lè mọ ibi tó lágbára sí. Si o fi twenty three years ó fi ṣiṣẹ́ dáwà thirteen years ó fi pe àwọn sọ̀hábà síbi àkìídà ó wá fi ten years ó fi pè wọ́n síbi ìbáàdà àti muhammadu. ohun sàmẹ́jì fi tásí yà ṣe ọlọ́run ló mọ yọdún tí ìyàwó fi ṣe tiwa torí òun náà láàyè sọ yìí òun là yé sọ yìí so akida first ibada second muamala third akida first ibada second muamala third bẹ́ẹ̀ sì ṣe tò nìyẹn tọ́ ọ bá ti tò bẹ́ẹ̀ o gbòdo o ti gbòdo ń tiẹ̀ ní tọ́ ọ bá ti tò bẹ́ẹ̀ àárín ìwà àtọ́lọ́hun òtò nínú àdì ọkàn ìjọsìn rẹ kò dáa kò sí wẹ́kù tànẹ́bì ọwọ́ á dáa sáwọn èèyàn ọwọ́ á dáa sáwọn èèyàn sórí dídá tó dáa sáwọn èèyàn yẹn ilé ayé ló ti gbẹ̀san ẹ̀ ilé ayé ló ti gbẹ̀san rẹ̀ ilé ayé nìkan sọ ló ti gbẹ̀san ẹ̀ ẹ̀rí ń bẹ lórí rẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀rí. ilé ayé nìwá ti gbẹ̀sẹ̀ ẹ̀ tó o bá dáa séèyàn tó o sí àlọ́wọ̀ tó o sí ànábì Muhammad sallallahu alayhi ọ̀nà tó gbàdá sànábì náà ni wípé mọ́sẹ̀jọsìn kan àti tó gá sí pé ànábì ló ní ọ̀wà dá sí àlọ́wù nínú àkídà rẹ ọ̀dá sí ànẹ́bì Muhammadu nínú ìjọsìn rẹ kó o sọ ànẹ́bì ìdàwùkọ́ sí rere ṣe bí díà mọ́ ṣùgbọ́n gbogbo ayé wá rẹ gbogbo ayé wá ń ròyìn bí wọ́n ṣe ń ròyìn bí ilé ayé lawó lọ́wọ́ ti gbẹ̀sán dáadáa tó ṣe fọ́mọ yorùbá kò tẹ́sán kankan fún mọ́lọ́run tí wọ́n náà fẹ́ wá di lọ́wọ́ lọ́dì so ti gbọ́ kójú ẹ wá já kójú rẹ wá ní wákọ̀dé múná ìlàmà ní fàjà alínáwó nínú jẹ́ ń bọ́ wáyà yẹn súra al-Furqan waqadimuna ila ma amilu min amalin faja'alnahu haba'an mankura 25 ayah 23 àáyá àwọn tó dáa sí èèyàn ni tí wọ́n dá sọ́lọ̀ tí wọ́n dá sànàbí àáyá wọn nìyẹn wakọ̀dí múná ìlàámà àmìlú mìnà àmàlín àdé síbi iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé ìwà dáadáa tí wọ́n wù àdé síbẹ̀ ṣùgbọ́n wọn ò gbọ́ lọ́ngbọ́ wọn ò bá nẹ́bí gbọ́ wọn ò ṣe súnà nẹ́bí wọn ò ní àkídà tó dáa fàjálínáhù àbáhà màǹkúrọ awa aṣọ iṣẹ́ rere tí wọ́n ṣe láyé yẹn dáadáa tí wọ́n jẹ́ tí wọ́n jó ní dáadáa sáwọn èèyàn yẹn tí wọ́n jọmọlúàbí sáwọn èèyàn yẹn àwa aṣọ di àbáhà màǹkúrọ aṣọ di aṣọ di tí wọ́n fẹ́ dànù gbogbo dáadáa tó ń ṣe fáwọn èèyàn wọ́n á fẹ́ dànù ní búù. wọ́n á fẹ́ ìdànù ní wọ́n á fẹ́ gbogbo ìdànù lọ́ọ̀kà fún ara rẹ̀ súrọ́tù lè fùrùkọ́ọ̀nù Quran 25 ayah 23 ó ṣe dáa sáwọn èèyàn tó lè dáa sọ́lọ́run gẹ́rù màkúùl kò bá làkáyè mú ó ṣe dáa sáwọn èèyàn tó ní kò bá láàká ìmú kò sì fẹ́ sì mú un ẹ̀yin brothers wọ̀nyí ẹsẹ́ tí gbódòdó ọ̀rọ̀ ẹsẹ́ tí gbódòdó ọ̀rọ̀ ẹ̀yin ẹ wò ó àbútọ́ líbì àbútọ́ líbì kí problem tó ní tí èèwọ̀ náà àbútọ́ líbì kò dá sọ́lọ́run lámìlú mínú bí láì kò dá sánàbí wà lámìlú mínú bí rọ́súùlìhì sallallahu alayhi wa sallam láàkìn hasuna hasuna kùlùkùhù hasuna kùlùkùhù ṣùgbọ́n wà àbútọ́ ní dìdá ìwé ẹ̀dá sánàbí ní tiwa ìwé ẹ̀dá sáwọn tó bá gba Islam ìwé ẹ̀dá táwọn ọ̀sẹ̀bọ ẹgbẹ́ rẹ̀ ní gbogbo wa làbútọ́ níbi lọ ta ló mọ bẹ̀ ká má wulẹ̀ mútawó lọ́wọ́ ká má wulẹ̀ lọ́wọ́ ká mú tinúlé ká mú titòsí àbútọ́ ọ̀nkú arákùnrin bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tó ní àpẹẹrẹ fún wa ó tó lápẹẹrẹ fún wa àbútọ́ níbi lámúyù mínú bìláyí wà láàbì rọ̀súlì yìí ta ni hello hello mo ń ṣe program lọ́wọ́ o àsìkò dẹ́ẹ̀dà sí òtítọ́. àbútọ́ líbi tẹ́ lámúlú nínú bìláhì wà ládùrọ̀ súúlì yìí wà láàkín káàná zàkúlùkín hasanin zàkúlùkín kùrùkín hasanin àbúrútọ́ líbì kò gba aláwò muhammadu gbọ́ ṣùgbọ́n níwà dáadáa ni àbúrútọ́ líbì was neither a believer in Allah nor a believer in his prophet sallallahu alayhi wa sallam but he has a good behavior. He has a good manner. What is the end of him? What is the end of Abu Tọ́ọ̀lìbì? Níbo ni Abu Tọ́ọ̀lìbì ń lọ? Ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ ìwà ni ìwà ni ìwà ni bẹ́ẹ̀ ni alùsùn náà fojú jẹpẹrẹ ìwà. E ni mo fi fi ra mi ṣàpẹẹrẹ pé ìwà wo ló mọ̀ tí mò ń wù tí ò dáa sí ọ kó o sọ ẹ̀tọ́ wo ni mo jí ọ́ ẹ̀tọ́ wo ni mo jí ọ́ ẹ jẹ́ tó nǹkan bí ẹ̀sìn ṣe tò ó ká má ba àlùkù déètì ẹ jẹ́ tó nǹkan bẹ́sìn ṣe tò ó nǹkan mẹ́ta lẹ̀sìn tò ó fi kan ṣe nọ́mbà one ó fi kan ṣe nọ́mbà two wọ́n fi kan ṣe nọmba tírì ẹ má gbé fúnra wọn ẹ má gbé fúnra wọn ẹ̀yin ènìyàn yìí ẹ ṣí ọpọlọ yín sílẹ̀ ẹ ṣọpọlọ yín ẹ ṣí ọkàn yín sílẹ̀ ẹ fi ọkàn tútù ẹ ti gbọ́n tí mò ń sọ yìí ní òbú yín kárìn kápọ̀ kájọ wà lè jẹ́ náà ìdùnnú tèmi ni bọ̀tọ̀ bá dìsáìdì pé o sáfẹ́ wọná kèé ṣe ìbànújẹ́ mi o wà láì ṣe ṣe ìbànújẹ́ mi torí èlé máa banújẹ́ lórí rẹ torí pé o dìsáìdì pé o fẹ́ wọná ìwọ ni kó o banújẹ́ lórí ọ̀rọ̀ ara rẹ ọgbọ́n tá mẹ́bí wí ni pé wà láyà lù mọ́nà ìlànà sà ẹ̀ńtọ́rọ̀ ẹ̀ bá jáná kò ní bílẹ̀mù kankan àpárá rẹ̀. al'imanu billahi awwalan ìtìbá súnnàtì rọ̀súlì fàníyà àlèkúlùkùlù asánù fàníta bẹ́ẹ̀ tí ń ṣe tó nìyẹn tó bá ti rá àfáà kan tó ń hámà ìwà nìkan tó fojú náà al'iman tó fojú náà súnnà ànábì ọfẹ́kẹ́ ẹ̀ sí àtẹ̀dànù ni. àkíyèsí tá à ń pe jẹ̀mátù tẹ̀bílíìgì sí ó sì mílà sọ̀rọ̀ yẹn àwọn tẹ̀bílíìgì dáa níwà jẹ́jẹ́ wọn ni wọ́n máa ń lọ jẹ́jẹ́ wọn ni wọ́n máa ń lọ wọn á máa rẹ́rìn músẹ́ tẹ́ bá lọ kí wọn wọn á fún yín súwìtì pé kẹ́ ẹ lá súwìtì tẹ́ bá lọ kí wọn wọn á mú lọ́fíńdà bọ́ta wọn á fi sí ẹ̀yìn ọwọ́ yín wọn á fọwọ́ ra wọn á fanimọ́ra masha allah tẹ̀blígì dáa níwà èdèmí náà fẹ́ mọ tẹ̀blígì ọmọ tẹ̀blígì bẹ́nu lè mi náà tí mo fẹ́ tí ọba dáa níwà ìrọmọ ẹ̀fẹ́ náà ó lè ó lè ráwọn èèyàn bìkẹ́ fún ní à àwọn mùsùlùmí kan wọ́n ń ṣe ìwọ́de òní bá tẹ̀blígì ń bẹ̀ tẹ̀blígì rí báyìí dá sí ìwọ́de tí wọ́n ti mọ̀ pé ìwọ́de ìwà jàǹdùkú ni ẹ bá pè ní peaceful protest wọn ò ní báyìí ń dá sí i nígbà láwọn mùsùlùmí kan fa wàhálà nìkan wọn ò ní báyìí dá sí i wọ́n mọ̀ rẹ́rìn músẹ́ sí yín ni wọ́n máa fà ìmọ́ra ní ìwà wọn dáa ṣùgbọ́n wọ́n ti ní pọ́blẹ́mù ní àkìdá wọ́n ní pọ́blẹ́mù nínú súnà àmẹ́bí ṣé ká wá fi wọ́n lẹ̀ ní ṣé ká fi wọ́n lẹ̀ ni ẹ́ àní fi wọ́n lẹ̀ àní fi wọ́n lẹ̀ the same thing pẹ̀lú àwọn tìjàníyà àwọn kọ̀dìríyà àwọn tìjàníyà àwọn kọ̀dìríyà àwọn tó jẹ́ àwọn àwọn bàbá wọn wọ́n dá níwà wọ́n dá níwà wọ́n rẹwà níwà. ló ṣẹlẹ̀ báyìí now tẹ́ bá ti dé máa bọ̀ mo wà lórí program. àwọn àgbààgbààgbà náà súnfí sábà mọ̀ ẹ́ wọ́n dá níwà wọ́n dá níwà bò tí wọ́n ní pọ́blẹ̀mù ní àkídà wọ́n ní pọ́blẹ̀mù pẹ̀lú súnà nẹ́bì ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí E, èmi èé dijú mágbárí sọ̀rọ̀ èmi kìí dijú mágbárí sọ̀rọ̀ ní tèmi tàbá sì ń sunkún gan amọ́ ríran tàbá ń sunkún amọ́ ríran tàbá sì rẹ́rìn ọpọlọ wa kìí rẹ́rìn tàbá sọ tàmádíyà náà ń kọ́ tàmádíyà tẹ̀bá bá mádíyà lò ẹ lè báyìí lò kòtà madíyà ní problem pẹ̀lú àkídà wọ́n ní problem pẹ̀lú súnà ànábì in tó jẹ́ fundamental àkídà ni ohun tó jẹ́ fundamental súnà ni ìwà kìí ṣe fundamental ló jẹ́ bí lèrè pé ibo ni àbútọ́ níbi ó bá ara rẹ̀ lọ́jọ́ àlìkìyà máa nínú yín ló lè sọ pé nípasẹ̀ ìwà rere tí àbútọ́líbì wù sánẹ́bì pé nítorí náà àbútọ́líbì yóò bá nẹ́bí wà lìgẹ́ náà ni ta ló lè sọ bẹ́ẹ̀ nù yín àti tó bá jẹ́ síyà àti tó sì bá jẹ́ síyà lókù kí wọ́n lè wá ń sọ kí lè ń sọ yìí mùsùlùmí onísúnà yóò gbìyànjú láti sọ àmẹ́bì di role model nínú ìwà yóò gbìyànjú àti sọ àmẹ́bì di role model ẹ̀ ẹ̀ẹ́lẹ́gbẹ́gá dáa níwà ẹ̀ kódà ṣé ààrí kìrìsìtẹ́nì tó dáa níwà ni ṣé gbogbo kìrìsìtẹ́nì ló jẹ́ oníwà burúkú ni àwọn tó níwà dáadáa ìwà ìrẹ̀lẹ̀ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ń bẹ láàrin àwọn nàṣọ́rá ó ń bẹ láàrin àwọn tí ń pera wọn ní Christians tẹ bá tẹ̀rẹ́ àwọn tẹ́ máa ń pera wọn ní àwọn tẹ́ máa ń pera wọn ní ajẹ́rìí jòófà yẹn ah! àwọn tó wá níwà pẹ̀lẹ́ extraordinarily pọ̀ kí ni problem wọn they have problem in akida they have problem with the prophet, the prophet of error, the prophet of the time tó ní problem pẹ̀lú ẹ̀ ẹ̀ bá sì ti ní problem pẹ̀lú àlọ́ọ̀ tàbí ní problem pẹ̀lú àlẹ́bí iná ni ó wọ̀ iná ló máa wọ̀ wàláhí summa billah ẹ̀ bá sì ní problem pẹ̀lú àlọ́ọ̀ ẹn bá ní problem pẹ̀lú ànẹ́bí rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó wá dáa nígbà wàláì iná ẹgbẹ́rẹ́ ní òwò tó bá kúlẹ̀ lórí àbútọ́ níbi lọ náà gbére àbútọ́ níbi ó ń lọ náà gbére despite despite his ìwà rere despite his support for the holy prophet ta ni ẹni náà nínú àwọn òṣèbọ ìlú mọ́kà tó dìfẹ́ǹdì ànẹ́bì tí ò jẹ́ káwọn ọ̀sán ó pa ta náà bí ò ṣe àbútọ́ níbi amọ̀kọ́lọ́wọ́ ọba lọba aláàbò ṣùgbọ́n máa ń lo àwọn èèyàn fún wọn bí máa ń lo àwọn èèyàn fún èèyàn àkọọ́lẹ̀ jẹ́ Muhammadu tọjọ́ ọkú rẹ̀ ni àmọ́ kò gbàgbọ́ nínú àlọ́ kò gbàgbọ́ nínú ìyẹ́ ànẹ́bí ànẹ́bí wa alaihi pẹ̀lú ìwà rẹ̀ inú iná ló ń lọ inú iná ló ń lọ jẹ́ sọ̀rọ̀ fúnra wa ẹ wa ni Quran fi sọ wípé wákọ̀ dínú náà ìlà máa àmìlú mi ní amalin fàjà alimahu a débi iṣẹ́ tí wọ́n ṣe ìyẹn ìwà rírí ìwà rírí owó wọn á débẹ̀ á yiri á di á sọ di àbá eruku á sọ di dọ́ọ̀sì gbogbo iṣẹ́ tó gbẹ̀yìn lójú yẹn yóò di dọ́ọ̀sì á di dọ́ọ̀sì tọ́jú àlèkìyàmà ọlọ́wọ́ sì kú dànù yóò sì darí àwọn olówó iná gbére sí ní ẹ̀ẹ́lé fi wà ẹ̀ẹ́lé fi sí ègbé àkìídà láíláí ẹ̀ẹ́lé fi wà ẹ̀ẹ́lé fi sí ègbé káṣe súnà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam láíláí kò jọra wọn kò jọra wọn gẹ́gẹ́ bó ṣe jọ sí pé ló ga ju gbogbo ẹ̀dá ẹ̀ lọ ìnígbàgbọ́ nínú rẹ̀ náà ló ga jù. kéde kó ti já sí pé àdẹ́dì muhammadu ni ẹni àkànlé jùlọ olóore jùlọ nínú gbogbo ọmọ ànábì ádámà náà ló fi já sí pé ìwú ànábì kọ́ṣe nínú ìjọsìn òun náà ni the best the last ní tàwọn èèyàn the last ní tàwọn èèyàn ẹgbẹ́ àrùn yìí ẹ má dàbí àbútọ́líbì àbútọ́líbì ò ní wà lìjẹ́ náà kò ní wà lìjẹ́ náà wàláhì fúnmọ̀bìláì àbútọ́líbì ò lálìjẹ́ náà wọ̀ ìwé ẹ̀ sì já sábẹ́bì parí èyẹ wá wo ìyàwó àkọ̀díjá irúṣẹ́ tí àbútọ́líbì ṣe fábẹ́bì ní kọ̀díjá fi owó ṣe àmọ́ àkọ́díjọ́ wọ àlìjẹ́nà nítorí kí ni torí pé nọmba wán kọ̀díjá ó dá sí àlọ́ọ̀ múmínà ni nọmba tù ó nígbàgbọ́ ní ànẹ́bí muhammadu súnà ànẹ́bí ló ṣe tẹ́ ikú ó wá fi ìwà kẹta rẹ̀ òun wá dọ́mọ àlìjẹ́nà. Why can't you be like Khadija? Why can't you be like Khadija? bíntu Khuwailid radiyallahu anha àwa ń dá àkọ́kọ̀ díjà ọmọ Khuwailid à ń sọ pé radiyallahu anha fún ta ni wọ́n gbọ́kọ́ sọ pé radiyallahu anhu tá a bá dákọ̀ àbújọ níbi ta ni wọ́n gbọ́ sọ gidi táàbárí mi sọ̀rọ̀ lónìí tẹ́lẹ̀ ìbá yé yín ara pé à ń tún orí ara wa ṣe náà ni ara pé à ń tún orí ara wa ṣe ni kọ̀díjá ọmọ kùwẹ́lìbì lọ́tùn àbútọ́ líbì àbútọ́ líbì lọ́sì kọ̀díjọ́ wà lìjẹ́ náà àbútọ́ líbì ó wọ̀ náà. kí la fi mọ̀ bẹ́ẹ̀ ní ti ìwà kọ̀díjá dáa níwà àbútọ́líbì dáa níwà sí àmẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kọ̀díjá fi owó ọwọ́ rẹ̀ ó fi wùwà rere sánàbí àbútọ́líbì fi ipò rẹ̀ láàrin kùráìṣí ó fi wùwà ó fi wùwà rere sànàbí Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n kọ̀dí ìjọ wà lìgẹ́nà àbútọ́ níbi ó sì wọná nítorí kíni nítorí pé àbútọ́ níbi ọláàkì àkídà ọláàkì súnà kọ̀díjá ó ní àkídà ó ní súnà ó parí ẹ àmọ́ dákọ̀ wà ẹ dákọ̀ wà ẹ dákọ̀ wà ànẹ́bì gan ló níwà jùlọ nínú súnà ànẹ́bì gan níwà tó dáa wà jùlọ nínú Muhammad sallallahu alaihi ní ìwà tó dáa wà jùlọ ànẹ́bì gbogbo ìwà dáadáa ni ó wá gbogbo ìwà dáadáa ni kó lè wà 100% ìwà so àmẹ́bí wá kúwà rere kọ́ wa ṣùgbọ́n yẹn ni the last yẹn ni the last oní number third àkídà first sunna second àkídà first sunna second behavior third let first be first let second be second and let the third be third. If you uphold the third alone and you die on it, you will never enter the paradise. Quote me anywhere. You will never. Ọlọ́run ọkọ̀ òfẹ́ nìkan kan sálìjẹ́ náà rẹ̀ rí. Ilá bá àdá àmàlẹ́bì wà bí rọ̀sù rìbì. Jama'a, ẹnà gbọ́yé ẹnà gbọ́yé o èmi èso e ń wà burúkú èmi èlu e jìbìtì ní èsè e four one nine ní èsè jálàbí ní èyànlè ní èmutí ní ètatẹ́tẹ́ èmi kì í gbárọ́ gbogbo wà tó lè pè ní wà burúkú wà burúkú wà burúkú o lè ka mọ́ mi lọ́wọ́. ò ní ká mọ́ mi lọ́wọ́ ibi tí mo sì kù sí mo mọ̀ kí aláòtún mi ṣe ń bẹ̀ torí pé mi ṣe perfect man mi sì ṣe màláìkà ṣùgbọ́n àkídà mo fi ṣe number one súnà mo fi ṣe number two mu'amala mo fi ṣe number three that is how it should be. that is how it should be ẹ kí àwọn àfáà mi ò sọ̀rọ̀ kí wọ́n sọ pé ìwà number one ìgbà yẹn ní ìwà kó àwọn ẹ̀rí bọ́ta fún ọ ẹ jẹ́ káwọn àfáà mi ò sọ̀rọ̀ mo mọ̀ náà náà ní sọ nọ́ńsẹ̀nsì wọn náà mo jẹ́rìí wọn náà mo jẹ́rìí wọn. ọkùnrin tí ó kún ajá ló mímú tánẹ́bì ń sọ nínú àdísì bùkọ́ọ́dí pé yóò wà nìjẹ́ náà it is not only pọ́ fún ajá ló mímú ọgbọ́n náà gbọ́ ó sì ń tẹ̀lé súnà mẹ́bí ìgbà náà àmọ́ ọjọ́ tí àfúrúfà àlìjẹ́ náà rẹ̀ ó dèé ohun tó ṣẹlẹ̀ sí nìyẹn tí àpúrúfà àkí àpúrúfà jánà rẹ̀ fi dé bá tágá nìkan nìyẹn àfúnlómi mu kò ní gbọ́ lóhun gbọ́ <laughs> ọlọ́run tó dájá kò ní gbàgbọ́ kò ní tẹ̀lé àlẹ́ bí àsìkò tiẹ̀ yá a máa fún ajá nìkan lómi mu yá àdọ́mọ àlìjẹ́ náà irọ́ gbogbo wà dáadáa tọ́ ọ bá wù tó bá ti yọ àkìídà lẹ̀ tó bá ti yọ súnà lẹ̀ òfò ní wákọ̀dí múná ìlàámọ́ ánìlún wákọ̀dí múná ìlàámọ́ ánìlú mini amalin fàjà alínáhù àbá màùntúrọ́ iṣẹ́ tán bá ṣe láyé tó jẹ́ wà dáadáa ọlọ́lá dé bẹ́ẹ̀ á débi iṣẹ́ náà ọlọ́mọ bí ó ṣe dé bẹ́ẹ̀ amọ̀túnmọ̀ kéèyàn kan sọ ọlọ́mọ bí ó ṣe dé bẹ́ẹ̀. ọlọ́mọ bí ó ṣe dé bẹ́ẹ̀ bí ó a wà sọ iṣẹ́ náà a sọ di eruku tá a dànù ẹ̀ẹ́n iṣẹ́ táwọn kan ṣe tó jẹ́ wà ìwọ ọmọlúwàbí àmọ́ tí ò sí àkídà nínú ayé wọn tí ò sí súnà ànábì wọn nínú ayé wọn iṣẹ́ tí bá ti wọ́n kù dànù ni ó sì sì ká mọ́ rí nǹkan mí sọmọ lónìí o dó ọ̀rọ̀ ẹnìkejì yẹn kò lè pa táìmù púpọ̀ mo níyàn méjì ló pè mí tẹ̀lé prógámù yẹn so ti obìnrin láti yanjú yẹn ok so wáàsí wa tọ́pìkì ẹ̀ pọ̀ tọ́pìkì ẹ̀ pọ̀ àmọ́ wáàsí kò ní yọ ohun tó bá ń tírẹ̀ǹdì lọ́wọ́ ohun tó ń kọ́rẹ́ǹtì lọ́wọ́ kò ní yọ ọ́ lẹ̀. wá àti wá àmọ́ dúró sórí ìpàṣẹ dáadáa ìkọ aburú àwa náà wà mójútọ́rọ̀ ara wa á gbọ́ lọ́wọ́ bá gbọ́ níta ń pa àwọn èèyàn sí àwa náà á máa wà ń bẹ́ẹ̀ àwa náà máa ṣe ohun tá à ń kọ̀ fún àwọn èèyàn àwa náà máa jìnnà sí i òun ló ń òfin ní wọ náà to wà tí òfin ní wọ nánú pẹ̀lú ẹ bá dùn tó tó sì jìnnà sí ń tọ́ǹtọ́ fún wọn sórí iná iná tiẹ̀ tẹ́sí ànàlẹ́bí pè àdìsí wà lórí àdìsọ yìí tí wọ́n lẹ́nìkan àwọn èèyàn tó pé wọ́n tó pé bò nínú iná wọ́n á pé bò nínú iná iná ó máa ju ẹlòmíì lọ́nu iná àwọn èèyàn ní rèé ní rèé èyí ti rí tó bípọ̀ wá gánú ná títí wọ́n lọ máa ní ẹgbọ́dọ̀ ṣẹbọ ẹgbọ́dọ̀ ṣẹbọ ẹgbọ́dọ̀ ṣe bídíà ẹgbọ́dọ̀ ṣe kúfúrú afẹ́ ẹlẹ́bọ afọ́ oníkìní kan afọ́ ń jálàbí títí wọ́n lọ máa ń ta gbogbo àwọn nǹkan tí ò dá wọn yìí yóò ní bẹ́ẹ̀ ni yóò ní bẹ́ẹ̀ ni mo ń pa yín láti ẹ dáadáa ṣùgbọ́n mi ẹ ṣe é àṣẹ dáadáa tí èmi náà sí lọ́hùn mo kàn máa ń pa yín láṣẹ ẹ̀ ní mo kàn máa ń pa yín láṣẹ ẹ̀ ní òun tó bá wù mí mo máa ń kí àkídà tí mo sì ní kẹ́ rí tí mo ní kẹ́ jìnnà sẹ́lẹ́bọ èmi náà ní àwọn ẹlẹ́bọ lọ́rẹ̀ẹ́ mo ní àwọn olóògùn lọ́rẹ̀ẹ́ mo láwọn ọ̀tọ̀ ọlọ́wọ̀ tó òjíṣẹ́ rẹ̀ tí mo fi ṣe ọ̀rẹ́ wọléwọ̀de ohun tí mo kọ̀ fún yín níta èmi ń ṣe lábẹ́lẹ̀ ohun tí mo ní kẹ́ ẹ ṣe ń dáadáa ohun tí mo ní kẹ́ ẹ fi sin lọ́hùn èmi èrè ààyè ṣe é bí ṣe mọ́ sásìrí yín ni mo mọ́ wákàkiri bí ṣe mọ́ sásìrí yín ẹni tí bá ń ṣe tí ò da tí mo sásìrí yín <laughs> tí mo máa ń sọ mi èso tara tèmi tí mo máa ń sọ èmi èrí tara mi sọ. abájọ so àwọn ọmọ tó àwọn tó bá tún wọná wọ́n tún wá máa wòran tiẹ̀ wọ́n máa wò wọ́n tún sọ òun di wèrè tí ń dá nínú iná ọlọ́run ṣàánú wa o mo jẹ́ kọ́rọ̀ àwọn oníwàásù di báyẹn o ẹ̀yin wà tẹ́ lọ túnra yín o ẹ lọ túnra yín tó bá ń pariwo àfẹ́ ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ ìwọ náà jìnnà sáwọn ẹlẹ́bọ jìnnà sí àwọn ẹlẹ́bọ kí ló fẹ́ pàwọ́ àtẹlẹ́bọ̀pọ̀ kí ló fẹ́ fàyín pọ̀ báàfà níwọ́ báàfà ló pera rẹ̀ ẹ́n ohun tó pa wá pọ̀ pẹ̀lú wọn ò ju pé ká ti wá sí fún wọn lọ ẹ ọmọ dákọ bísínẹ́sì bísínẹ́sì bísínẹ́sì kò sẹ́lómi láyé mọ́ ni kò sẹ́lómi láyé mọ́ ni ṣé dandan ni ká bá ẹlẹ́bọ̀ ṣe bísínẹ́sì kọ́ ni sọ́kàn pọ̀sùrì ni ẹ́n sí kọ̀ǹpọ̀sù ohun tó bá ń lé àwọn èèyàn kó ń pé ìwọ náà takété sí i ìwọ náà takété sí i ohun tó bá sì ń pa wọ́n láṣẹ ìwọ náà máa ṣe é ká má bá àwòrán rẹ̀ nú káwọn tí ó wọ́n tó má bá sọ di tẹlifíṣàn nú náà aláwọ̀ sànú wa so ìyẹn nìyẹn báyẹn ẹnì kejì ẹnì kejì ẹ jẹ́ kí plé ohun tiẹ̀ ọkùnrin ni ẹ jẹ́ n plé ohun tiẹ̀ ó pe àkíyèsí mi sí. Si, àwọn ọ̀rọ̀ kan tí mo sọ sẹ́mọ̀ èmi fàyè kó pèmí ṣàkíyèsí sílẹ̀ mo fàyè sílẹ̀ dáadáa mi ń sì ronú sí àkíyèsí tó bá pè mí torí pé mi ò ní fẹ́ jẹ̀bi ẹ lọ́jọ́ àlèkìyàmọ̀ ẹni yìí òun ló lọ ọ̀yọ́ tó tọ̀yọ́ bọ̀ ok ẹni tí ti tẹ̀ bílíìgì rí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sí jáde tí ò lọ ó ti lọ three days ó lọ seven days ó lọ forty days ó lọ four months kódà tí ìbá ṣe mistake ìjáde tiẹ̀ ti kúrò ní nàìjíríà tó ti gbé jáde lọ sí ìlú òkèèrè ó ti wá túbá kò ló tẹ̀bílíìgì wọ́n wá rí pé mo sọ̀rọ̀ kan tí ò fẹ́ rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tẹ̀bílíìgì wọ́n fẹ́ pè mí sákìsì lórí ẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀tìgbọ̀ masha Allah. السلام عليكم ورحمة الله وبركاته حياكم الله ẹkú jẹ́ mẹ́ta sà gbogbo ní nǹkan ṣe dáadáa lọ́wọ́ ẹkú ìgbìyànjú àbí aláàrin ọ̀nà ẹ̀kọ́ bá wa ṣe mọ̀ ń kọ́ àwọn ní ọ́díò tẹ̀sí nípa jẹ̀mọ́ tẹ̀bíìgì tẹ̀sí ní àná ọlọ́ba ìfẹ́ láyọ̀bà fúnjẹ́sìn lóore ló bá ní fìtínà dáná àṣà náà Eh, nǹkan kan ni mo kàn ní kí n ṣàlàyé fún yín sà so aláwọ̀kọ́ ò ní wípé àkídà màtòròdíyà àṣà yúrọ̀ ò ní àkídà àwọn èèyàn yìí so mo rí wípé màtòròdíyà nìkan ni ẹ dákọ ṣùgbọ́n ní àfihàn bá ti wà lórí screen nígbà mi so ẹ lè má lè láǹfààní àti mẹ́nu bá dé bá ṣe ìyẹn ni mo fi ní pé kí n rán yín létí so àkídà màtòròdíyà ìyẹn ló kàn pọ̀ jù ní ọ̀dọ̀ wọn ju àṣà ìrọ̀ nìbọ̀ tí méjèèjì òun ló wà lára mọ̀lánà ìyáàsì alìkàndàláwí tó méjèèjì ni ó ní lára bákan náà òun ni wípé ọwọ́ súfí mẹ́rin òun ni mọ̀lánà ìyáàsì gbà kọ̀ọ̀dìríyà Jeshkiya nasabandiya saruwandiya so mo rí wípé mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà so kò jáde níbẹ̀ bóyá lẹ́tà tí ẹ bá fẹ́ tún sọ̀rọ̀ wọn so ó dáa kí àwọn nǹkan yẹn so kí ó wà níbẹ̀ sà ọyá fún un lọ. náà bákan náà ni wípé. ẹni eh, mo lana Zakaria mò ń lọkọ mọ̀tàkàbọ̀là rí. ẹlẹ́ẹ̀gbọ́n tẹ́lẹ̀ yìí ń sọ èmi ń gbọ́ ẹ sì wá gbọ́ ọ̀dà ẹ jẹ́ kí n bá rọ ẹ jẹ́ àṣìṣe bẹ̀rẹ̀ bísímìlà. asalaamualeykum ẹkùjẹ́ mẹ́ta sàn gbogbo ẹni nǹkan ṣe dáadáa lẹ́wà ẹgbẹ́ gbìyànjú àbí aláàrin ọ̀nà ẹ̀kọ́ bá ṣe. mo ń gbọ́ àwọn ní ọjọ́ tẹ̀sí nípa jẹ̀mọ́ tẹ̀bíìgì tẹ̀sí ní àná ọlọ́ba àtìfẹ́ lóore sáànù àtàná nǹkan kan ni mo kàn ní ṣàlàyé fún so aláwọ̀kọ́ ò ní wípé àkìdá màtòròdíyà àṣàyọ̀rọ̀ ò ní àkìdá àwọn èèyàn yìí so mo rí wípé màtòròdíyà nìkan ni ẹ dákọ so gbọ́dọ̀ àti àbá ti wà lórí screen nígbà mi so lè mọ ilé láǹfààní àti mẹ́nu pàtó ìwọ̀n bàgbé ìyẹn ni mo fi ní pé kí n rán yín létí. ẹ ti gbọ́n tó wí ó tí mo wà lórí program pé mo dákọ àkídà mọ̀tìrìbíyà àti jìṣtíyà ó ní mi ò dákọ àkídà àṣàírọ̀ pé àwọn jẹ̀mátì tẹ̀bílíìgì gbogbo ẹ̀ ló pín wọn lára àkídà mọ̀tìrìbíyà ó ń wọn àkídà ń bẹ So àkídà mọ̀tìrìbíyà. ìyẹn ló kàn pọ̀ jù ní ọ̀dọ̀ wọn ju àṣà ìrọ̀ nìbọ̀ tí méjèèjì òun ló wà lára mọ̀ọ́lánà ìyáàsì àlìkàndàláwí tó méjèèjì ni ó ní lára bákan náà òun ni wípé ọwọ́ súfí mẹ́rin òun ni mọ̀ọ́lánà ìyáàsì gbà kọ̀dìríyà jẹ̀síyà nasabandiya faruwandiya. Na so mo rí yẹn náà so jáde bóyá ẹ bá tún sọrọ wọn so ó dáa kí àwọn nǹkan so kí ó wà ó ní ọwọ́ túnkú mẹ́rin ni mọ́mọ́dù nìyáàtì gbà wọ́n gba dìsíyà wọ́n gba kọ̀dìríyà. ọgbà nọ̀ṣàbàdíyà mi ò rántí ìkẹrin tó tún pè mọ́ ẹ sáà ti gbọ́ ohun tó wí ok wọ́n tún kú o. bákan náà ni wípé ẹni mo lana Zakaria mo ń lọkọ mutakabula yìí so mo lana Saad àmẹ́rù ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ ń bẹ báyìí òun ló kọ mutakabula yìí so mo tún wòye pé torí àwọn pípò yẹn ibi tí wọ́n máa fẹ́ dúró sí ni ibi mistake kéékèèké kọ̀ọ̀kan téèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀fẹ́ rí ní ẹ̀sìn o wọ́n ń dáadáa parọ́ sòrú àwọn nǹkan yẹn sì ni ìyẹn náà fi ní pé kí n ṣàlàyé pé pé tẹ́ bá lè tún bẹ̀ yẹn náà ṣe sò ìjàlódé ńlọrìndẹ̀dọ̀wé. ó ní mo sọ pé musakabul hadith pé mohammed zakariya ní ọkọ ó ní maulana saad the current amiru wọn worldwide pé òun ni ọkọ̀ muntakabul hadith kí wá lọ́wọ́ bí muntakabul hadith kí wá lọ́wọ́ bí tíra muntakabul hadith ló fẹ́ sọ yìí. ló jẹ́ kí wọ́n ṣe muntakabul hadith sòjàmọ́ àtẹ̀blígì wọ́n pín sí méjì àwọn kan ní ẹnu ń kun àwọn ìwé àwọn ìmọ̀lànà sáàdì tí ọba kọ ìwé mi àwọn ó kó nínú ìjọmọ́ tẹ̀lé ìjọ ẹlẹ́ẹ̀kejì sọ wípé tí mọ̀lànà sáàdì bá ilé fọwọ́ kan ìwé yẹn tọ́ba ìtún àwọn fàdọ̀ ìlàsì yẹn tọ́ba ìtún sí àwọn náà kó nínú ìjọmọ́ tẹ̀lé torí pé ọ wà nù àkọsílẹ̀ mọ̀lànà lias alkandala wípé wáyù ní tó ń gbà wá kì í ṣe téèyàn máa fọwọ́ kàn ó wà nù wá sí àtọkọ ọlẹ pé wọn gbọ́dọ̀ tó nǹkan kan ṣe níbẹ̀ so ìyẹn lọ́wọ́ àfà tí ìyẹn fi wá lọ lo ọgbọ́n àgbà tó fi wá lọ nínú sọyí buhari sọyí mọsílì tó lọ kó àwọn àdíyè tó sọ nípa six point tí wọn máa ń pèpè fún ìyẹn lójó lọ kó àwọn àdíyè tó sọ yìí tó fi lọ kó jáde tó fi ṣe ní ìbámu sí six point láìláìlá láò muhammadu rasulillah sọlá ìlú wa dìkìrì títí dé àlòkòrò jù fi sẹ̀bi lè láì give six point yẹn fi pé so nígbà yẹn lọ́wọ́ á gbé láwọn tí yẹn lọ pé wọ́n tọ́ àwọn pé fàdọ́là máa lè pé ọ́ máa lo mọ̀ọ́sákábọ̀là àdí ìwọ́ tó bá ní tẹ̀mọ́lá lálẹ́ àti òsè yí padà ìwọ náà máa lo ilé yìí so ó jẹ́ nǹkan kan tí mo ní kí n ṣàlàyé fún yín sá ẹ̀ṣọ́ náà wà á pẹ́lẹ̀ tó lọ ayọ́ now ohun tí arákùnrin wa yìí sọ ni pé tíra muntakabul hadith mọ̀lànà sáàdì ló kọ́ ó sì kọ́ nítorí ìdí pàtàkì kan ìdí náà ni pé mọ̀lànà sáàdì ó tẹ́tí gbọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kan fàdọ́ìlì amẹ́l fàdọ́ìlì sọ̀dàkọ́ fàdọ́ìlì hajj ó wá wòye pé kí lòun lè ṣe lórí kinní yìí so ó wá ní káwọn ó ṣe àtúnṣe rẹ̀ káwọn ó ṣe àtúnṣe àwọn òwe náà so gbọ́dọ̀ yìí lọ́wọ́ fọ́ lọ́wọ́ mú ìpín méjì wà nù jẹ́ mọ́tò tẹ̀bílíìgì àwọn kan fara mọ́ pé kó ṣàtúnṣe pé tí ó bá ṣàtúnṣe àwọn òkú ní jamaatu tẹ̀blígì àwọn kan dúndò igun kejì dúndò pé kò gbọdọ̀ fọwọ́ bọ fàdọ́ìlì àmọ́lì fàdọ́ìlì sọ̀dàkọ́ọ̀tì fàdọ́ìlì àjì kò gbọdọ̀ tọwọ́ bọ̀ fáfùsì kankan torí pé ó ti wà ní àtọ́ọ́lẹ̀ olùdásílẹ̀ jamaatu tẹ̀blígì wípé ìwé náà o kí wọ́n ṣe bí furani ní o kò gbọ́dọ̀ jẹ́ in tí wọ́n sọ táwọn fẹ́ ẹ̀dí tiẹ̀ ó wà nínú àsọ́lẹ̀ mọ́lánà ìlíyàsù wọn ok so mọ́lánà sáàdù yìí ló fi ọgbọ́n pé ọ̀dà ẹ jẹ́ ká fi sọ̀dàkọ́ọ̀tì àti hajj ẹ̀jẹ̀ àfilẹ̀ bó ṣe wà káwọn tó bá fẹ́ máa lò kán máa lò ẹ jẹ́ kémi wá akọ òmí òmí tèmi náà wà akọ yìí sísẹ́ẹ̀mù fàdúrẹ́lì náà máa lò ṣùgbọ́n èmi ò ní mú àwọn ìtàn túnfí wá nínú ẹ̀ èmi ò sì ní mú àwọn àdíìsì tó bọ̀ yìí kù wá nínú ẹ̀ àwọn àdíìsì tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ olóore wọ̀nyí tó wà ní Bukhari tó wà nínú Muslim àti tíra àdíìsì míì tó lálàáfíà ọwọ́ ẹ̀ ni màá tàjọ sínú ẹ̀ masha Allah masha Allah ah orí ẹni mọ̀ pé gan o orí lára sáàbì ló mọ̀ pé gan ni o tí ń lọ lo àdìsí tó bọ̀ yìí kù tí ò ṣeé lò àti àwọn ìtàn àwọn súnfí wọ̀nyí ọ̀nà àbáyọ ẹ̀ náà ni pé tán pa tírà yẹn tì kí wọ́n sì kọ tírà míì tó máa jẹ́ kìkìdá àdìsí tó lálàáfíà ṣé ò sí àdìsí tó lálàáfíà lórí láìláìlá òní lórí zikiri lórí sọláàtì lórí ìkéde ẹ̀sìn lórí wíwá ìmọ̀ those are your six points tí ò sí ni ó wà á ṣe bóun ni mo lana sáàdù wọn ló ṣe yìí òun ni wọn ló ṣe yìí náà ẹ̀ǹjẹ̀ má tún tẹ̀lé líìgì ẹ lọ pa fàdọ́ ìlì àmàlì fàdọ́ ìsọ̀dàkọ́tì fàdọ́ ìlì ájì ẹ lọ pátì ẹ lọ pátì ọ̀kan nínú àtúnṣe tẹ́ẹ̀ṣe nìyẹn o ni mo lana sáàdù ti bá ń ṣe yẹn o. mọ̀ntákábù lè hadithi èmi ò tí ìka tí àyẹ̀rí ná ní tí ọmọ ìyá wa sọ yìí mo gbà bẹ́ẹ̀ àmẹ́mi ò tí ìka èyí tí ìrírí mọ̀ntákábù lè hadithi yẹn hmm, mi ò tí ìrírí mo rí rí bọ̀ tí mi ò tí ìka rí mo rí rí mo ti rí tí àtẹ́ńpẹ̀ ní mọ̀ntákábù lè hadithi lórí ìgbárí ṣùgbọ́n mi ò kà á ṣùgbọ́n mi yìí ọmọ ìyá ni. òní wọ́n ń pè ní ọba jágbádùn ọkọ̀ tí wọ́n ń pè nìyẹn ọba jágbádùn àfà ọba jágbádùn òun ti bá tẹ̀bi líìgì rin jìnnà kó tó yútọ̀n pé súnà lòun fẹ́ ṣe kì í ṣe tẹ̀bi líìgì Muhammadu Ilyas so ọ̀rọ̀ ẹnu ẹ̀ lẹ́gbọ́n yẹn ok so mutakabula hadisi according to ọba jágbádùn ó dàbẹ ni pé ó lálàáfíà ní tiẹ̀ ìyẹn mutakabul hadith ó dàbẹ ni pé ó lálàáfíà ní tiẹ̀ wọn láwọn hadith tí wọn kó jọ síbẹ̀ wọn ní láti inú sọyí Bukhari láti inú sọyí Muslim ni ok so ẹ̀yin tẹ bíléèdì kí lẹ mẹsì báyìí fàdọ ilẹ àmàlẹ tí mọmọdún bìyà ti mọmọdún kandalawi. Zakaria Kandalawi ọ̀dọ̀ ilẹ̀ Amali Sọ̀dàkọ́ọ̀tì ah, àti Hajj ẹ lọ bẹ́rì ẹ̀ kí n tí ń wò kó tán lẹ̀ ẹ lọ bẹ́rì ẹ̀ mo lànà sáàdù ti ràn yín lọ́wọ́ tó ó ti ràn yín lọ́wọ́ tó àmọ́ nítorí pé àwọn àdìọ́ ọkàn tí jẹ̀máàtù tẹ̀bílíìgì ní tí wọ́n fi dá jamaatu tẹ̀bílígì sílẹ̀ ó ń bẹ nínú àwọn elders ó ń bẹ lọ́kàn àwọn elders látúfi ń gbọ́ ní ìsìn látẹnu ọba jẹ́ agbádùn wípé àwọn kan ní tí wọ́n bá sáńpà pẹ̀lú fàdọ́ìlì amel fàdọ́ìlì sọ̀dàkọ́ọ̀tì àwọn obìnrin gbónú tẹ̀bílígì sí tẹ̀bílígì mọ̀mọ́lù yá tilẹ̀ wá àbí súnà lẹ́bi. nígbà táwọn àbá àgan tí wọ́n lè dìde sí àdìsí lọ́rùn tí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tá a fi mọ sọ̀yìn tá a fi mọ dọ̀yìn tá a fi mọ mòdú kí ló ní kẹ́ mọ̀gbọ́n ìwé mọ̀mọ́dé Zakariya yẹ́bẹ́yẹ́bẹ́ wò torí náà tẹ́ ẹ bá wá sọ pé ẹ̀ ní ẹ ní ṣe ìwé kandahalawi àwa náà ò ní gbà a ní fi lọ́rùn sílẹ̀ táàmù yọ jáde ń bẹ̀ lójoojúmọ́ àwọn nǹkan tí ò dáa ti ń nínú ẹ̀ ẹ já tẹ̀ wájú eléyìí tí mo sọ lọ tí mo ní kẹ́ ẹ lórí ẹ̀ àtẹni ni o àtàrábìnrin yẹn ni o kò sẹ́ni kankan tó sọ fún mi wípé àwọn ìṣẹ̀lẹ̀ yẹn pọ́síbù tàbí pé wọ́n tọ́ súnà ẹ̀yin tẹ̀bílíìgì ẹ̀sùn mọ́tò sí o mo fẹ́ ka ìwé Zakariya Kandalawi o mo fẹ́ tẹ̀wájú lórí ẹ̀ mo ti ka èyí tó sọ pé ibi tí mo kàdí gangan rèé o ṣé mo ní kí ṣe tàbí dín pé mo fẹ́ rí wọn ìyẹn tí wọ́n lọ pọ́sibù kí wọ́n ṣe hàn wá pé ó wà nínú ìwé jami usul wípé mò ń kọ̀rọ̀ ìbọ́ta látinú fàdọ́ìlì amal alikẹ́límà àtọ́yíbà page one thirty two pé ó wà nínú ìwé jámílì ìṣúlù wípé ó ṣe pàtàkì láti máa pe gbólóhùn Allah ní ó kéré jù ìgbà ẹgbẹ̀rún márùn five thousand ní ojoojúmọ́ láì sí òdiwọ̀n fún un okay kí àwọn súnfí máa pe la ilaha illallah ó túmọ̀ sí pé súnfí lẹ́yìn pèpè sí kí àwọn súfí máa pe la ilaha illallah ní ó kéré jù ìgbà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five times. mo ti kájú bẹ̀yẹn lọ. mo sọ eléyìí létí mo sọ eléyìí láti jẹ́rìí ohun tí ànábì Ìsá Jésù alayhi salamu sọ lókè mi ò mọ tí Ìsá sọ wò nípa yẹn ṣá wàlíyù láì ràmọ́tùlá àlẹ́ ìsọ nínú ìwé rẹ̀ káwùlù lìjẹ̀míl wípé bàbá òun bàbá òun tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé súfí tẹ́lí bá kìí sí bàbá ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé súnà tẹ́tẹ́rí wọ́n máa ń pè láìlá ìlàláwò nígbà ìdá 200 nínú mímí ẹ̀ẹ̀kan nínú mímí ẹ̀ẹ̀kan sheikh tajudeen ẹ̀rántí pé almost fifteen years ago mo wá bá yín níjàde mo fi àwọn kẹ́ni hàn yín ẹ ló possible ọmọ yín ọmọ àlùbáríkà tóyìn náà wá ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tó wá bá mi láyé kalẹ̀ níbà yìí àti one brother kan òun náà sọ fún mi pé ó possible ẹ dákun yálà bàbá yálà ọmọ mo fẹ́ fún yín ní mo fẹ́ fún yín ní. àǹfààní eléyìí nìkan sọ mo fẹ́ kẹ́ pé la ilaha ilaha illallah nígbà two hundred nínú tẹ́ẹ̀nì sẹ́ẹ̀nì tẹ́ẹ̀tì kìtàn tẹ́ẹ̀nì sẹ́ẹ̀nì ilaha mo kò ti sẹ́mi la ilaha illallah kò ti sẹ́mi nínú ìwé yín tẹ̀sẹ̀ jáde tẹ́ báwọn tún sí yorùbá wọ́n wá kọ́ bẹ̀ wípé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé súfí hmm? súfí tẹ̀sí ayé sí ọmọ ń ṣe la ilaha illallah nígbà two hundred láì nínú mímí ẹ̀ẹ̀kan nínú mímí ẹ̀ẹ̀kan sheikh tajudeen kálọ̀ ọba ní ṣe dáadáa fún yín tọ́ba lè tọ́ yín sọ́nà súnà nẹ́bí dáadáa àti ọmọ yín tọ́ wa bá mi ọ̀kan náà méjèèjì mò invite yín with due respect to Sheikh Tajudeen with due respect to Sheikh Tajudeen mo fẹ́ kẹ́ wá demonstrate la ilaha illallah tẹ́ pè nínú èémí ẹ̀ kan nígbà two hundred èmi ń sọ pé kò pọ́síbù kò sì tọ́ súnà ẹ̀yin ń sọ pé pọ́síbù ó sì tọ́ súfì èmi ní kò pọ́síbù kò sì tọ́ súnà bẹ́ẹ̀ ẹ̀yin sọ pé pọ́síbù ó sì tọ́ súfì ẹ̀yin tí ẹ wá sọ pé pọ́síbù yẹn mo wá fẹ́ kẹ́ ẹ wá kájọ pàdé kẹ́ ẹ wá pé la ilaha láìlá àìlàlọ́wọ́ nígbà two hundred times tẹ́ẹ̀ni sẹ́ẹ̀ni tẹ́ẹ̀ fi pè tán. so mò ń retí o mò ń retí. ẹja tẹ̀wájú ní ojú ewé one thirty two lábẹ́ àlìkẹ́límù àtọ́yíbà ìwé tí Muhammadu Ilyas sọ àsọ́ọ̀lẹ̀ pé wọn ò gbọ́dọ̀ yí padà wọn ò gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ ọ̀làǹkà bọ́ta yìí o ó ní sheikh abu yesid alikurutubi rahmatulahi alayhi ọkọ̀ wípé ní ìgbà tí mo mọ̀ wípé ẹni tó bá pe láìlá ìlàlọ́ ní ìgbẹ́ ẹgbẹ̀rún àádọ́rin seventy thousand times yóò là kúrò nínú iná jáànámà tẹ́tí gbọ́ ẹ̀yin lẹ́bílíìgì wọ́n lẹ́yìn tó bá pe láìlá ilẹ̀ aláwọ̀ nígbà seventy thousand kò ní wọná. mo parí òǹkà yìí ní ẹ̀ẹ̀kan fún ìyàwó mi wọ́n bá ìyàwó rẹ̀ tí ó wọná wọ́n bá ṣe seventy thousand kò jẹ́ wọná mọ́. ó tún wá ní àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún ara mi ó tún wá ṣe seventy thousand. àìmọye fún kíni fún ara ẹ̀ náà gẹ́gẹ́ bí ìpèsè fún ákírà ó ń pèsè fún ákírà ní o ń kó láìla ìlàláwò seventy thousand seventy thousand seventy thousand lọ́pọ̀lọpọ̀ fún ara rẹ̀ ọmọdékùnrin kan ń gbé ní ẹ̀gbẹ́ ilé wa tí wọ́n máa ń sọ nípa rẹ̀ wípé ọlọ́run fún un ní ìmọ̀ nípa ìkọ̀kọ̀ ṣẹ́gbọ́ ibi títẹ̀ ń parí lọ́dún yẹn o pé ènìyàn mọ ìkọ̀kọ̀ kódà nípa àwọn ohun tó jẹ́ àlìjẹ́nà àti jáànámà pé ọmọ kékeré kan ó nímọ̀ ìkọ̀kọ̀ ọlọ́run sì mọ ìkọ̀kọ̀ hàn án kódà ó ìkọ̀kọ̀ ìmọ̀ àlìjánná àti ìmọ̀ náà ó mọ̀ ṣùgbọ́n mò ń ṣeyèméjì nípa rẹ̀ ní ọjọ́ kan tí ọmọdé yìí ń jẹ oúnjẹ alẹ́ pé tó ń jẹ oúnjẹ alẹ́ pẹ̀lú wa ó ké igbe kan ẹ̀mí ẹ̀ sì fẹ́ẹ̀ bọ́ ọ sọ pé mo rí ìyá mi tí ó ń jóná nínú iná jáànámà ó ń jẹ nílé ayé pẹ̀lú ṣéwù ok ọwọ́ akéwà lójijì kí ló dé ó lóun rí ìyá àwọn tó ń ṣe kí ni tí ó ń jóná nínú iná jàǹdàmà ní ìgbà tí mo rí ìbànújẹ rẹ mo gbèrò láti fi ọ̀kan nínú àwọn ẹgbẹ̀rún àádọ́rin òǹkà gbólóhùn yìí ṣe àánú fún ìyá rẹ. ṣẹ́ẹ̀rí báwọn láti mọ òdodo ohun tí ọmọdékùnrin náà sọ mo ṣe eléyìí nínú ọkàn mi ìwọlọ́run ìyọmọ ẹ̀ tó wà nùnà nínú àwọn seventy thousand láìláìláìláì tí mo ti ṣe pamọ́ mo yọ̀ǹda ọ̀kan bẹ̀ fún ìyá ọmọ yẹn mo fi ṣe adíyá fún <laughs> mo fi ṣe adíyá fún láì sọ fún ẹni kankan nípa rẹ̀ ṣùgbọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ tí mo ṣe eléyìí ìdùnnú bá ọmọdékùnrin náà ìdùnnú ọba ọmọdékùnrin náà ọba ọmọdékùnrin náà hmm. ok ó sì sọ pé ìrẹ aṣíwájú ìyá mi ti bọ́ nínú ìyà náà já ànámà <laughs> ìṣẹ̀lẹ̀ yìí wúlò fún mi ní ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣe àfihàn òdodo ọlá àti ìbùkún tí ó ń bẹ fún pípe gbólóhùn la ilaha illallah ní ìgbà ẹgbẹ̀rún àádọ́rin ní ẹlẹ́ẹ̀kejì ó ṣe àfihàn wípé òdodo ọmọdékùnrin náà ní ìmọ̀ nípa ìkọ̀kọ̀ nínú òwe jẹ̀mátù tẹ̀bílíìgì pàdọ́ ilé àmọ́lì wọn lábẹ́ àlìkẹ́límà àtọ́yíbà page one thirty two page one thirty two ẹ̀yin tẹ̀bílíìgì. ṣé n tí a kà jáde so possible so sì tọ̀sún náà. ibi tí ìtàn yìí ń pe ayé lọ so possible bẹ́ẹ̀ kí ọmọdékùnrin yìí kó nímọ̀ ìkọ̀kọ̀ ayé àti ọ̀run sọ pọ́sibù bẹ́ẹ̀ sósì tọ́sún náà ká ṣe seventy thousand láìla ìlàlọ́ ká tó wá fi ṣe ádíyá fẹ́ẹ̀ tó fẹ́ wọná kọ́mọba wọná. Hmm? ẹ̀yìn tẹ̀bílíìgì sọ pọ́síbù sọ sì tọ́ súnà súnà làwa ń pè yín sí ẹ̀wù bíi tẹ̀yìn ń payé lọ ni ó kọ pẹ́ǹsì tẹ̀bílíìgì ní orúkọ pé ẹ̀yin ṣe tẹ̀bílíìgì ẹ jẹ́ ká lọ sí inú ìwé durud fàdọ́ìlì durud fàdọ́ìlì durud ọlá tí ń bẹ fún ṣíṣe àfàlátù fún ànábì Muhammad sallallahu alaihi ní page one nínú ìwé yẹn ó dàbí ẹni pé eléyìí tí wọ́n ṣe pẹ̀lú èyí tó wà nínú teachings of Islam ó ní page gẹ́gẹ́ one seventy two so ó ṣeé ṣe kó gásí pé nígbà tí wọ́n ti separate yẹn lọ́tọ̀ọ̀tọ̀ kí page yẹn kọ́ mọ́ correspond but ìtàn yìí wà ń bẹ̀ tẹ bá ti pèsè bìlíìgì léèrè yóò jẹ́rìí sí pé mẹ́ńbẹ́ òyìnbó ni wọ́n kọ́ so òyìnbó ni wọ́n kọ́. The Virtues of the Durud. Sayyad Ahmad Rifai Rahmatullah Alayhi was one of the uh, great Sufis. Ṣẹ̀ríbáwọn, ta bá ń sọ pé tẹ̀bùlíìgì wọn ò pèpè lọ síbi káàdì onísúnà, wọ́n ń pèpè lọ síbi káàdì Súfí ni tàbí wọ́n ń pèpè lọ síbi kí wọ́n di súnfì ni kèsè mi aláwọ̀dì jẹ́ kí n di súnfì ní ayé mi tí mo wáyé. tẹ̀sí rí pé wọ́n lọ máa mú ọ̀rọ̀ àwọn súnfì wá láti máa fi pe àwọn èèyàn sínú ẹ̀sìn so wọ́n tún wá ní sayad ahmadu rifai one one of the great sufis a very famous incident as they related to him. ó ní Sayad Ahmadu ó jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì ògbólógbò Súfí ìṣẹ̀lẹ̀ ńlá kan tó gbajúmọ̀ wọ́n sọ nípa rẹ̀ ipò ṣẹlẹ̀ sí in the year 555 five five ìjìrì ní ọgọ́ ní five hundred and fifty five years inú ìjìrá. He visited the holy tomb in in Medina. Ó ṣe àbẹ̀wò sí Kaaba ẹ̀. Ó ṣàbẹ̀wò sí Sàrí Ànẹ́bì ní Medina and recited two couplets. Two couplets. Ó sì ka ẹsẹ̀ ewì méjì. The hand of the holy prophet sallallahu alayhi wa sallam came out of the holy grave. Ó nígbà tó ka ẹsẹ̀ ewì méjì yìí ànábì ọwọ́ rẹ̀ jáde láti inú sàárè ó jáde wá sílé ayé ànábì náwó jáde láti inú sàárè sílé ayé ah, ọ̀gá o an adirat rifai kiss it wọ́n ní súfì yìí ó sì kíìsì ọwọ́ ànábì ó kiss ẹ̀ <laughs> with reference to alihawi of aláàmà suyúùtì ó tún tẹ̀wájú ó ní i have mentioned this incident under number three of my book fadoil hajj chapter historical events of pilgrimage to medina there are a number of other events mentioned in that book in which the reply of the salam at his holy tomb was given by the holy prophet ó lóun ìtàn yìí ó láàfún bá pàdé nínú fàdọ́ ilẹ̀ hajj ó ní àwọn ìtàn míì tún bẹ́ńbẹ́ ó ní kódà nínú ìtàn yẹn náà ni pé ẹnìkan sálámọ̀ sànẹ́bì níbi sàárè rẹ̀ ànẹ́bì sì dáhùn sálámọ̀ sí gbogbo ayé gbọ́ ẹ̀yin tẹ̀bílíìgì ìtàn tẹ́yìn àfáà yín gbé wáyé ìtàn tí àáfàá yìí gbé wáyé so possible. níbàámu sí Quran àti hadith so possible. mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ náà ẹ má dàkẹ́ ẹ ẹ sọ̀rọ̀ tí ẹ bá dákẹ́ tara ẹ máa bá dákẹ́ ẹ sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí àlùsùn náà kò possible. ànábì ò lè yọwọ́ jáde kó nu sàárè rẹ̀ ẹnì kò sì lè sálámà sànàbì kánàbì ò dáhùn sálámà yẹn sókè láti nu sàárè rẹ̀ áza mo kí fùsùnà mo kí fùsùnà nìyẹn ẹ má fi tí ò pọ̀ síbù ẹ má fi ìtàn irọ́ ẹ má fi pèpè sínú ìsìláàmù mọ́ tó tiẹ́. nígbàtẹ́ wá ní ànábì yọwọ́ jáde yìí tó yọwọ́ jáde láti inú sàárè ẹni tó yọwọ́ tí ò ní yọ ẹni tó tí ò ní yọ gbogbo ara alábájọ alábájọ tí Ṣéhù Ahmad Tìjàní fi sọ pé gbogbo ara ló gbé jáde nínú sàárè rẹ̀ rìn káàkiri lọ sí pàdé òun ní abúlé bàbá sọ̀mùgúnù alábàjọ àsọmọ̀yá ni yín àsọmọ̀yá ni yín. àsọmọ̀ ya tìjáníyà ní yí ọba jágbádò ti lọ́gà yí gbọ́wọ́ kọ̀dìríyà tẹ́sìmọ̀ pé ṣé wàá mẹ́rẹ̀ tìjárí náà òun náà ti kọ̀dìríyà rí kó tó dá tiẹ̀ sílẹ̀ tó wá pè ń níyà kí lè ń ṣe báyìí sí kí lè ń ta ayé jẹ sí ẹ̀sìn lẹ́yìn pépè sínú súnà ṣé súnà nìyẹn àbírọ́ ṣé súnà nìyẹn àbírọ́ ẹjá túwọ́ bí tí ọ̀gá ti pèpè síbi bí tó ti pèpè síbi the virtues of the wood náà láti gba o page one forty six it is item thirty five it is written by abu hafs Samarikandi rahmatullah alayh in his book roina roinatu akilokoi roinakul majalisi. Raunaku Limajalisi that there was a wealthy merchant okay, in Baliki having two sons, two sons, two children, When he died, all of his wealth was divided equally between them. There were also three heirs of the holy prophet. Sallallahu alaihi wasallam) in the legacy. In the legacy, each of them took one of the two heirs, but there was a dispute for the third. The elder brother wanted to cut it into two pieces, for which The younger brother did not agree and said, By Allah, the heir of the only Prophet wasallam should never be caught. The elder brother said, If you agree, take all the three heir of the only Prophet wasallam for all the wealth. The younger brother agreed happily and gave the elder brother all the wealth and kept the three heirs. He always kept those heirs in his pocket, in his pocket, and looked at them very often, reciting the Darud. After a short, after a short while all the words of the elder brother came to an end, and the younger brother became much wealthy. After the death of the of younger brother, many pious people dreamed the Holy Prophet sallallahu alaihi wasallam, who told, if a person has any need, he should ask it from Allah while sitting at the side of his grave, the grave of the younger brother, Badil. Ha! Tọ́. Ẹgbọ́n tí mo rẹ̀ o. Wọ́n ní ẹnìkan kọ́ àbú asus amẹ̀ríkánì kọ́ nínú ìwé rẹ̀ tó pè ní ránápù mẹ̀dálítì wípé òṣòwò kan ní bálíkì ó ní ọmọkùnrin méjì nígbà tí òǹṣòwò yìí kú wọ́n pín dúkìá òṣòwò náà ọrọ̀ rẹ̀ tó fi sílẹ̀ ogún rẹ̀ wọ́n pín sí méjì ńdọ́gbandọ́gba bákan náà fọ́nrán irun orí ànẹ́bì mẹ́ta ó wà lára ogún òṣòwò náà fọ́nrán irun orí ànẹ́bì. wọ́n wá mú ní kọ̀ọ̀kan wọ́n wá fẹ́ ẹyọ kan wọ́n wá fẹ́ gé ẹyọ kan ẹyọ kan tó sẹ́kù yẹn tí í ṣe kẹta yẹn wọ́n fẹ́ gé sí méjì àbúrò wa sọ pé kẹ́gbọ́n òun máa gé sí méjì ẹ̀gbọ́n wa fún ní option wípé òun gbà láti kó gbogbo irun mẹ́tẹ̀ẹ̀ta fún ọ fọ́nrán irun mẹ́tẹ̀ẹ̀ta òun gbà láti kó fún ọ pẹ̀lú májẹ̀mú pé gbogbo dúkìá àtayé ẹrù aṣọ owó ọyọ̀dẹ̀ fóun wọ́n ní àbúrò gbà so àbúrò wa kó fọ́nrán irun mẹ́ta ànẹ́bì ó kó tó bá lọ tó bá bọ̀ yóò ní Allahumma sọ́lí yìí àlà Muhammadin wa àlà Rasulil Karim tó bá tún lọ tó bá yìí àlà <clears throat> Muhammadin wa àlà Rasulil Karim wọ́n sábà máa ń ka kan wọ́n máa ń sí i ok wọ́n ní kò tí dúkìá tí ẹ̀gàn kó tí gbogbo ẹ̀ ti parẹ́ mọ́ ní ojú ayé kò pẹ́ sígbà náà àbúrò náà kú nígbàtà àbúrò wa kú àwọn ẹni re wọ́n wá lálàá wọ́n wá rà níbi Muhammad sallallahu alaihi wasallam kánẹ́bí ń sọ fún gbogbo àwọn tó lálàá wípé if a person has enemy tí ẹnikẹ́ni bá ní bùkátà kan tó fẹ́ gbọ́ láyé he should ask it from Allah kó béèrè ẹ̀ lọ́wọ́ Allah while sitting at the side of the grave kó lọ jókòó sí ẹ̀gbẹ́ sàárè ọmọ àbúrò yẹn kó jókòó sẹ́gbẹ́ sàárè rẹ̀ kó wá tẹ́wọ́ sọ́lọ́run bẹ̀ pé wọ òun fẹ́ ra lé òun fẹ́ ra mọ́tò òun fẹ́ kọ́lé Allahu Akbar jamaatu tablighi ẹ̀sìn ni wọ́n fi ẹ̀sùn kùbùrì yún wọ́n fi ń kà yín wọn ò ṣe ní fi kàn yín nígbà tẹ́ ń kọ́ sínú ìwé yín wípé kéèyàn lọ jókòó sí di sàárè tó bá fẹ́ ṣàdúrà kéèyàn lọ jókòó sí di sàárè tó bá fẹ́ ṣàdúrà kwẹ́sàn pọ̀ lórí ìtàn yìí o níbo lẹ ti rí irun orí ànábì mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń já sí níbo ẹ ti rí ṣé ẹ jogún ẹ̀ lọ́wọ́ ànábì ni ṣé ẹ bá ànábì láyé ni ṣé wọn ò sin ànábì tiruntirun rí rẹ ni ṣé wọ́n pa irun orí ànábì gbà tó kú ni kí wọ́n tó sin níbo lẹ ti rí irun ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá láwọn ẹni eré lálà wọ́n rí ànábì so ànábì ìwádẹ tí èèyàn lálàárí tí ó pa èèyàn láṣẹ pé kéèyàn lọ jókòó síbi sàárè láti tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kánàbì tó sọ pé ẹ gbọ́dọ̀ jókòó síbi sàárè òun láti tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ẹ́ kí lè ń ṣe báyìí sí jàmáà ti tẹ̀lé ẹ́ kí lè ń ṣe báyìí sí nǹkan tí àwọn tí ń tako yìí rírè ẹ wá ní wọ́n ń pè yín ní kùbùrì yún takú ni wọ́n fẹ́ pè ní kùbùrì yún bí ò sẹ́ni tó ń pèpè lọ síbi ká máa jókòó síbi sàárè láti ṣàdúà. ìjẹ́ ah! má ti tẹ̀bílíìgì ah! ẹ sì fẹ́ mọ́ dúkú tíyàn why why you doing this? For God's sake, is this sunnah? Ṣé súnà nẹ́bì lélẹ́yìn ni àbí súnà Muhammadu Ilyas? Ṣé súnà nẹ́bì wa Muhammadu lélẹ́yìn ni àbí súnà Muhammadu Zakariya Kandahalawi? Ṣé ibi tẹ́ ń payé lọ rèé? Káà Mùsùlùmí lọ́mọ tó kò síbi sàárè ọmọ yìí láti bẹ lọ́hùn. Kọ́búrú ali kọ yẹmá kọ tẹ̀bí léegi tẹ́kù lọ́ha ẹbẹ̀rù ọlọ́run ẹlọ tó wé yìí ṣe kò dáa inú ìwé yín tó tẹ̀ ní mọ́mọ́dù yá sàsọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ tún ṣe tó ẹ gbọ́dọ̀ tún ṣe ẹ dáná ẹ gbọ́dọ̀ tún sun. ẹ́ kí wọ́n dáná sún ni kẹ́ẹ̀sì mọ́gbọ́n tí ń bẹ nínú ẹ̀ mọ́ mọ́lọ́nà sáàdù ti báyé kọ mùtákábùlé hadith tí ọba jẹ́ agbádùn sọ pé àwọn hadith inú rẹ̀ wọ́n sàájọ láti inú sọ̀yí Bukhari sọ̀yí Muslim ó dẹ̀ tó lórí six point sí yín síbẹ̀ six point sí yín ara ìsìláàmù náà ló wà á ká wá mọ̀ ká ṣe díkìrì ká kírun ká pèpè sẹ́sìn ara ìsìláàmù ló wà ṣùgbọ́n ìsìláàmù ju six point lọ. ẹ̀yin jẹ́ máa tún tẹ̀bílíìgì tẹ́ ń bá pè yín ní kùbùrì yún ẹ̀ bá kẹ́lẹ́ yóò pè yín bẹ́ẹ̀ o torí nínú òwe yín tẹ́ fi ń pèpè sẹ́sìn lẹ́tì ní kí ẹni tó bá ní bùkátà tó fẹ́ pe ọlọ́run kó lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ sàárì ọmọ kékeré yẹn níbo sàárì ẹ̀ wà so àwọn tí ò lè lọ sí ìlú bíi tí sàárì ọmọ yìí wà wọ́n á lọ sí ibi tẹ́ǹsì àwọn ṣèwé sí ní tẹ́yìn Eh? kí lè ṣe báyìí sí. àwọn tán bá pè é lẹ́lẹ́bọ ṣé wọn ti á lẹ́yìn lọ́wọ́ against yín báyìí ṣé ẹ mọ̀ pé níbi eléyìí wọ́n ní kẹ́dùkù síbi sàárè ni kẹ́rẹ́ àmọ́ kọ́lọ́ níbi sàárè tẹ̀bá níbi kàtà kí báríkà ọmọ yẹn kó lè jẹ́ gbígbàdúrà fún yín wọ́n wulẹ̀ sọ pé kéèyàn pé ànábì gẹ́gẹ́ wọ́n wulẹ̀ ní kéèyàn pé gẹ́gẹ́ nínú tí àwọn ó sọ bẹ́ẹ̀ nínú verses of durudu náà ni item one seventy four àbí page one seventy four jàre page one seventy four ẹgbọ́n tí wọ́n sọ ń bẹ̀ nínú ewì wọn wọ́n ní o prophet of Allah help us as we are humble and helpless and console the heart of your lovers kí ni ìtumọ̀ yìí ṣíríkù lánìyẹn náà ẹbọ ńlá nìyẹn ẹni ó prophet of Allah not o Allah ẹni o prophet of Allah o prophet of Allah ẹni anabi Muhammadu ràn wá lọ́wọ́ a ní tẹríba a ní olùrànlọ́wọ́ bùtútù sínú ọkàn àwọn bùtútù sínú ọkàn àwọn olólùfẹ́ rẹ ẹ ti dojú àdúrà kànáfì rè ẹbọ lélẹ́yìí jẹ̀mátù tẹ̀bílíìdì kílẹ̀ ń bá ká kílẹ̀ ń bá ká three days seven days forty days four months ẹ̀tún dẹ́bọ̀ mọ̀ one year whole life ẹ̀ẹ́dẹ́bọ̀ mọ̀ ó mà ṣe o ó ṣe fún yín o ẹ̀ẹ́dẹ́gbọ́mọ̀ nínú ìwé ti yín tẹ́ fi ń kọ́ ayé lẹ́kọ̀ọ́ àwa ń kà ń bẹ̀ pé káwọn èèyàn lọ síbi sàárè ọmọ kan kí wọ́n lọ́mọ sàdúrà ń bẹ̀ ẹ sì lẹ́sẹ̀ kùbùrì yún à ń kà ń bẹ̀ wípé ẹ̀ǹtẹ́wọ́ sí ànẹ́bì Muhammadu ẹ̀ǹtẹ́wọ́ sí ànẹ́bì Muhammadu ẹni kó sàánú yín kó ràn yín lọ́wọ́ ẹ sì lé ìtẹ́lẹ́bọ kí á lẹ́lẹ́bọ kí lẹ́lẹ́bọ ń ṣe tó fi dẹ́lẹ́bọ kí lẹ́lẹ́bọ ń ṣe tó fi dẹ́lẹ́bọ ṣékù tàjùdí ìyẹn ilẹ̀ tún sí Yorùbá ẹ̀yin lẹ́tú sí Yorùbá o ṣe ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ́bọ mọ̀ lẹ́yìn gbogbo ipa kísáṣẹ́ lọ yìí ẹ̀ẹ́dẹ́bọ̀mọ̀ ẹ̀ẹ́nẹ́ tún sí Yorùbá ó kọ yín ní dẹ́ńbẹ̀ àbẹ́yìnká ẹtú kí lẹ tún gbà tẹ́ débí báyìí ṣe ẹ̀yọ lè kúrò ń bẹ̀ ẹ́ ẹ wò ó jẹ́mátù tẹ̀bílígì. ṣe ẹ wá yàtọ̀ táwọn náà sọ́ra báyìí táwọn náà ń pe Jésù lẹ́yìn Ọlọ́run ṣe ẹ sí wọn ẹ sí wọn jọ ẹ sí wọn o ẹ fi ń dáta kí táwọn àwọn tí wọ́n ń Jésù lẹ́yìn Ọlọ́run kí táwọn tí wọ́n nínú ìwé yín ẹni ohun prophet of Allah ẹni ohun Allah ẹni ohun prophet of Allah help us ànábì ọlọ́run ràn wá lọ́wọ́ nínú ìwé tẹ̀bùlíìgì ẹ̀sìn lọ jáde tírí days ṣé ètẹ́ nǹkan náà rè three days seven days forty days four months a year ó la ìfù lórí kíni lórí ó professor fanap help us ṣe tẹ́ ń bá kánú tẹ́ bá kú sórí ẹ̀ ẹ ìsọmọlẹ́yìn ànẹ́bì mọ́ o ẹ kì í sọmọlẹ́yìn ànẹ́bì mọ́ o ṣe ti wá rí pé àwọn tó pè ń yún lẹ́rìí lọ́wọ́ against yín àwọn tó pè wọ́n lẹ́yìn lọ́wọ́ ẹ̀gẹ́sì yín èmi wà pé ikú bùrù yún mi ò pé mùsùlùkùn mo ní súnfún ní tẹ̀bílíìgì ẹ kàn rántí wákàtí mo dá fún lánàá wípé súnfí kì í bí màá re súnfí kì í bí màá re bí òbí kúfú àbí ṣíríkù bídíà kì í bí màá re. ẹ̀ẹ́ èmi ó sí ń jẹ́rẹ́ mi ni àbọ̀rọ̀ ní máa sọ fọmọlúàbí tó bá dé náà yóò dòdìdì súfì kì bí màá re súfì kì bí màá re bí òbí àbí ṣíríkù kì í bí kí ni bí lọ sàárè pé ànẹ́bì Muhammadu lẹ́yìn ọlọ́run kí ni ìyún súnfì kì í bí máa re àní súnfì kì í bí máa re bí ò bí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bí máa re ẹ wò ó àròjọ musolókun àti mọ̀bí ta báyìí ibi tí dẹ̀máàtì tẹ̀bìlì yìí tí wọ́n ti ní kí àwọn èèyàn lọ́mọ jókòó sẹ́gbẹ̀ẹ́ sàárè kẹ́ máa tọrọ ọ̀kan lọ́dọ̀ ọlọ́run bẹ̀ ẹgbẹ́ sàárè ọmọ yẹn èyí tí ọ̀bá sì lè lọ sí bálíkí bálíkí ní ìlú ibi tí ọmọ yẹn wà yóò lọ sí itẹ́ wọn itẹ́ wọn wà ní yànà ọ̀fà tí wọ́n ti ṣe àwọn ṣéwù wọn sí wọ́n tún rí ṣéwù tó dàbí ọmọ yìí tí wọ́n lọ́ tọrọ nǹkan bíi sàárè rẹ̀ so èyí tí ò bá sì lọ ọbẹ̀ òun níjáde òun náà mọ ní òun prophet of Allah airport ẹ bá sọ bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́ ẹni tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀sìn ti bàjẹ́ so ẹjẹ́ adó ń bẹ̀ yẹn súfì kì í bí màá re súfì kì í bí màá re bí ò bí kúkúrú àbí ṣíríkù bídíà kì í bí màá bídíà kìí bímọ re súfì kìí bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kìí bímọ re. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíù tààrùn rétí. Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ ṣọwa káàmọ́dì pèpè ríru bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀. Mirza zagulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas kúkúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà. súnà nábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé ó sì jẹ́sẹ̀ dé òpin kálárò ràn wá ṣe o ó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ́sìn tí wọ́n ń ṣe. Gùlàmù Ahamadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya mú ìtàdọ̀ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíù tá ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú tó kúrò ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmádì tèpé ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mírízà gulam ahmadu àti ṣéhù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك